iṣẹ́ rere olúwo lọ́dọ̀ ọlọ́run ọba sùpánù ọ̀tàrà ìjọba ìlà ìyàmọ́ òun náà ní ìwà rere. àdàmúrò wa nípa nàbì sọ̀rọ̀ ọ̀hánṣálá wípé ànábì kì í ṣe ọlọ́rọ̀ bàjẹ́ kì í sì ṣe oníbàjẹ́ àti pé náà ọ̀rẹ́ tó máa ń sọ ni pé ẹni tó jẹ́ ni ẹ̀ṣọ́ àánú yín òun náà rí kíni o ṣáà sínú tó ń. ẹni tí mo nífẹ̀ẹ́ sí jù lọ́lọ́dọ̀ mi àfòyín ní rògbà rẹ̀ akọrọ́bìkún bí ní májèlésà yàwó malkiyama màá dẹ̀ fún yín ní ròyìn nípa ẹni tó ṣe yí pé ààyè ìjókòó ẹ̀ wọ́n máa súnmọ́ mi jù lọ níjọ́ bí dàlùkìyama nígbà tá à ń nẹ́bí sọ̀rọ̀ yẹn lákàtà lọ́wọ́ gbogbo àwọn ọ̀jọ́ dákẹ́ fáadà àmọ̀rọ̀ fẹ́ẹ́. أو ثلاثة النبي صلى الله عليه وسلم na أدرى يقال لمج بلا متى قال القوم أو يجوا انظروا لنا النبي قال نعم يا رسول الله بني لو جيت ẹni tí sí jùlọ kálẹ̀ ń tó máa káyè ìjókòó ẹ̀ máa máa ẹ níjọ́ máa jùlọ afẹ́gbẹ̀rẹ̀ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run wa gbà pé àṣàánú kan kọlọ̀kọ̀ ẹni tí wàá rẹ̀ bá da jù nù yín òun ni màá nífẹ̀ẹ́ sí jù òun dẹ̀ ní ibùjókòó rẹ̀ máa súnmọ́ mi jù níjọ́ gbẹ̀dẹ̀ àròkèyà rẹ̀ ẹ̀rí nínú àgbọ̀ yìí tá a nù hadith yìí ní ìbísàrò a máa ní onírúurú. lórí wípé uh, ẹni tó wà rẹ̀ padà òun lè yàn tó máa máa tó máa nẹ́bí jù nípò níjọ́ ìgbéga ọ̀rọ̀ ìyá rẹ̀ wà á yí ẹran ọdí ṣáàrọ̀ sí ìdùnnú yìí máa fi ń da púpọ̀ jù kíkálukú wáyà tètè fún nírò ìdùnnú yìí dá kíkálukú wáyà tètè yára kátara pàpà kásálà pàǹtẹ̀tẹ̀ lórí bó ni, ní ìwà wa ti máa dá jùlọ láàrin àwọn èèyàn. tọ́lá bẹ́ẹ̀ ìwà rere hadithi mi tó tún kàn wọ́n ní hadithi ìgbà àti mẹ́tàléní àádọ́rin. حدثنا بن أبي هويس قال حدثني عبد العزيز بن محمد عن محمد بن عجلان عن القعقاع بن حكيم عن أبي صالح السماني عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إنما بعثت لأتمم صالح الأخلاق صالح صالح حتى لو كتب صالح لماذا تكره صالح لأتمم صالح الأخلاق هذا في محل مفعول به هنا حدثنا إسماعيل بن أبي أويس إسماعيل بن أبي أويس أصفوا الله أصره هنا حدثني عبد العزيز بن محمد عبد العزيز بن محمد يعني أصفوا قال رأي ولا محمد بن عجلان محمد بن عجلان فقال ولا القعقاع بن حكيم ìyẹn náà ló wọ́rọ̀ ìwà látọ̀dọ̀ àbí sọ́ọ́lé àtẹ̀mẹ́n ìyẹn náà wà ló ń gbọ́rọ̀ yẹn látọ̀dọ̀ àbí fúrẹ́rọ rọ́dí aláwọ̀ tẹ̀lé án ládàjọ́ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ báyìí pé innama bu'ithtu li utammima salihal akhlaq wọ́n innama hada al-hasr wal-qasr wọ́n innama bu'ithtu ìtumọ̀ rẹ̀ ní pé. ìgbé ànẹ́bì dìde àbí rírẹ sí ọlọ́run pé ànẹ́bì nírẹ tẹ́ rẹ̀ kó kó sẹ́ rẹ̀ ni wípé àwọn ọ̀wà rere tí ò tí ì pè àǹsọ̀kọ́ láńdé wá pè torí mo ti ń jẹ́ wà dáadáa ọ́bùlà nà bó wá ìwà dáadáa ni òun láti mọ èyí tá a máa ń kà nínú mọ́sínú sani sọsọlá ń sọ yìí pé inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam tastahi fasna ma shi'ta ìpè nínú nǹkan táwọn yẹn ti gbàgbọ́ yí ẹ̀ nínú ọ̀rọ̀ ìjánẹ́bí rárá kọ̀ọ̀kọ́ yẹn ni pé ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti jọ́ wá làwọn yẹn ti gbọ́ yé pé ìdá alámùtẹ́sẹ̀hí tó o bá ti ní tìjú fásitì máa ṣe máa ṣe ohun tó o bá fẹ́ àti nǹkan nẹ́bí tó dé wọ́n mọ ohun tí ń jẹ́ àmánà ìfọ̀kànbalẹ̀ sí gbà àfipamọ́ kéèyàn dẹ̀ sọ dáadáa wọ́n mọ̀ wọ́n mọ ohun tí ń jẹ́ sídìkì ká nẹ́bí tó dé òun ló fà ni wọ́n ti fún ànẹ́bí lè kọ méjèèjì yẹn ike wà sọ́ọ́dẹ́kù al a máa sọ òdodo ni wọ́n bá dẹ̀ ní báwa sọ afọ oníjẹ́ kó lóbi jáde pé ńgbà tọ́lọ́wọ́n á padà ara nẹ́bí tó ń sọ fún ọ ọgọrí òkè sọfà tó pe gbogbo àwọn mọ̀lẹ́bí oníkangun lòun nìkan ó pè wọn ọwọ́ ní tí wọ́n bá sọ yìí pé lẹ́yìn òkè sàfà yìí àwọn kan ń kógun bọ̀ wá wọ́n fẹ́ wá dógun jà wá tẹ́ gbà mí lódodo àkúntò mọ̀sọ̀dìkì tẹ́ gbà fóòtọ́ ní sọ à wọ́n rà gbà mọ́ jọ̀rọ̀ bùnà àlè kàkàdìbà àṣẹ àgọrí àti ìbárọ̀ náà ọ̀rọ̀ rẹ rí látijọ́ yìí. ìdíje ọlọ́run ọ̀dà wọn á fẹ́ sọ fún yín ni pé ẹ̀rẹ́ńsẹ́ ọlọ́run ni mí o ọlọ́run rẹ̀ mi sí yín àti pé mo ṣe dé yìí ẹ jẹ́ ń sọ fún yín àlìkà ọmọdé o ẹ gbà fá o wọn á takò ṣùgbọ́n gbàdá wọn náà ń takò wọn ni kì í ṣe wípé aṣọ pé èso lódodo. àbí sẹni tó ti fọkàn balẹ̀ sí ń tó gbé wà alihata wahida. tí o gbọ́ ọlọ́run tó pọ̀ yìí ọwọ́ abẹ́ tọ́jú ọlọ́run ẹ̀yọ̀ kan máa lọ́wọ́ ìyẹn nípa bẹ́ẹ̀ hadithi yìí náà àwọn hadithi tó lágbára tó yẹ kí yàní fi kájí kọ́ máa gbé ní ọpọlọ má gbàgbé rárá. ẹ̀rì bá sọ̀rọ̀ tó kún bẹ́ẹ̀ níjẹ̀jọ́ ike wà ọwọ́ àfẹ́lú gbogbo nǹkan tẹ́ ti fà wá láṣẹ rẹ̀ nínú ìjọsìn mi ó bá kún díẹ̀ fà tó ìyẹn lè má rọ nígbà lọ́dọ̀ ọlọ́run ọba sànù ọ̀dà ànábi ní nǹkan lè sọ ànábi máa sọ pé gbogbo òun lórí torí lọ́dọ̀ àwọn àfọ̀ wọ́n ní òṣùlóbù tán lòun ní kí ni òṣùlóbù alḥasri wàlqasri ìyẹn ni pé gbogbo sẹ́tọ́lọ́run rẹ̀ ń wá pátá o ń tọ́ dalé lórí wọ́n ní pé èyí táwọn èèyàn bá sì máa ṣe nínú wà dáadáa ìwà kẹ̀kẹ́ lò ẹ̀rí ìnàmọ̀ ọ̀bọ̀rin tó dáadáa bí wọ́n gbé mi dìde nírẹ̀ǹtì ọlọ́run lè òtá mímá sọ̀lẹ̀ àkàlàsì. láti lè pé èyí tó dáa jù nínú wa. afáwọn ibùdó abdulbar rahimahullah wọn ló kó sínú wà dáadáa àsọlá kí wọn sọ pé ní rí lèèyàn ìgbẹ́ ẹni dáadáa ni wal khairu lò, gbogbo ohun tí ń jẹ́ rere kó bẹ́ẹ̀ afẹ́sí gan nínú wà dáadáa ìmáa ṣe dáadáa sí àti dọ́gbanidọ́gba nítorí eléyìí ni wọ́n ti gbé ànábì dìde sallallahu alaihi wasallam láti wá pé àwọn ọ̀wà yẹn tó ṣe ṣe káwọn yẹn máa mọ̀ yẹn ni pé kọ́ sọ bí tíwà yẹn ti bẹ̀rẹ̀ mo lọ parí sí nítorí pé al-akhlaq al àwọn ìwà alákọ̀ọ́lé lápapọ̀ àlè rí níbìkan jùlọ ẹ̀sìn Islam wà yìí lọ ẹ̀rì àwọn ọ̀wà yẹn pọ̀ gan wọ́n fẹ́ dọ́gbọ́n tètè ní wa níran nípa rẹ̀ tó fi pẹ́ sí wa yìí ló kó wa ẹ̀ńtọ́ba fẹ́ sí tìǹẹ́wò tíra yìí kọ́lọ́ wá tíra afá dókítà Mustapha Murad wọ́n sọ àwọn tíra tó pọ̀ wọ́n pè ní Khuluqul Mu'min wọ́n sì Minhajul Mu'min òun náà ló ti nìṣá o ahli nnar tìǹsà wà àlìjánná àwọn náà wọ́n tún ṣe àtàlàkùnà ni wọ́n bá ṣàrúnà àlìjánná ṣẹlẹ̀ àwọn pọ̀ gan pípọ̀ tẹ́lẹ̀ àwọn yàrá wọ́n máa dà ámà rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí nínú tẹ́lẹ̀ ọlọ́wọ́n ọba àti sunan fúnṣẹ́lẹ̀ wọ́n sì máa ń mọ́rọ̀ àwọn ẹni ìṣáájú eré wọ́n máa mú wá lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọ̀wá pọ̀ bí òdodo ẹ̀rí bíi sùúrù tó ṣe pẹ́ fi pa á láṣẹ rẹ̀ bíi dọ́gbandọ́gba bíi nítìjú bíi kéèyàn ní àṣírí owó kéèyàn lówó lára kéèyàn lówó lára ó sì tún máa bò yẹn láti rí Islam mú wa ìmọ̀ apá àfàlẹ̀ inú wa ti Islam mú wa ni ní àtẹ̀mọ́ra ìyẹn ní àmúmọ́ra ìyẹn tún lágbára ju sùúrù lọ ìyẹn ní rọ́ṣmà rọ́ṣmà àánú ìkẹ́ ìyẹn ní lójú ẹ̀rì kọ́ wà nù hadithi gbogbo àwọn ohun dáhùn láti dájú yìí ló lẹ́rìí o tọ́ba yẹ kó tọ́ ẹ̀rì kọ́ lọ́wọ́ ọba àlekẹ́ ọ̀làdì ẹ̀ ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ṣe ayọ̀ alladhina amanu taqullaha wa kunu ma'as-sadiqin tẹ́ ẹ bá ti wà báyìí ẹ máa wà pẹ̀lú kí ni ọ pẹ̀lú àwọn olóòótọ́ àwọn sàlámù ẹ̀dẹ̀ sọ fún wa yìí pé ṣéde kò tó máa ní ìnà òdodo nìyí ìfàyàbalẹ̀ ó tún sọ fún wa yìí pé ẹ máa sòótọ́ fa ìnà ṣéde kọ́ yahdi ìlàlùbẹ́rù tọ́lọ́ òdodo máa fi yẹn mọ́ ní dáadáa wàlùbẹ́rù dáadáa kan dẹ̀rẹ́ o yahdi ìlàlùjẹ́nà kọ́ máa fi yẹn mọ́ àlùjẹ́nà ni tí wọ́n á fi kàkọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé olóòótọ́ ni bíi sùúrù ẹgbẹ́ ohun tọ́lọ́run ń pa sùúrù innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab pé gbogbo àwọn tó bá ní sùúrù báyìí wọn fún wọn kò ní ní ọ kò nílò ní wọn. àwọn wọ́n sọ̀rọ̀ sùúrù láti sùúrù ń mọ̀ sí ibà láti sùúrù lórí tẹ̀lé ẹ̀rí pé àyà àyà tí ó lágbára wà fún àtàwọn àfàwọn ń kàjọ ọjọ́mà gbogbo àyà lọ lárúgbà wà àdà àyà fil Qur'an gẹ́gẹ́ bí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ti sọ. Inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil ibi tọ́lọ́run ti pàṣẹ mẹ́ta tó kọ mẹ́ta àdáàdì àdáàdìlù fil qawl wa idha qultum fa'dilu. tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ a rí i pé ẹ̀sìn ṣe kíni o ọkọ̀ aláṣẹ ìlú àdó wa nú ẹ̀sìn òun ni tijú òun ni tijú sanu sọ̀tọ́ láǹzọ̀ yìí pé àlàyé ẹ̀yọ̀rún kùlù ìtìjú gbogbo ẹ̀yẹ́ yẹn ọ̀rẹ́ ni àti pé àlàyé aláyà sí ẹ̀lá bí xayir ìtìjú ò dẹ̀ ní wà àfi kó mú nǹkan dáadáa wà fi bá ń bọ̀ nínú gírọ̀ nínú ẹ̀ ní gírọ̀ ẹ̀rí èyí tó wà nù hadithi pé ọ̀sẹ̀ ni ó jowú tọ́lọ̀ nínú wọ́ ọlọ́run ọba sùhánù ọ̀tá mo ní kí mú mi ní ọlọ́run yìí fẹ́ kí mú mi ní lọ sí yapa ẹ̀rí nínú àwọn ọ̀wà tó wà nínú ẹ̀sìn wọn ni àṣetẹ́rù ìmáa bọ̀rọ̀ ẹni láti rí ẹni pé hadithi wá lórí ẹ̀ ike mọ̀ nǹkan dara mùsùlùmán ẹni ọba wọ mùsùlùmí láti rí ọlọ́run tẹ̀sí máa bọ̀ òun náà láti rí ìjọba ìnáwó ẹ̀yà nínú àwọn ìwà èyí tó ti kọ́ wá tẹ̀sìn mú wá tó ti pé o lè má sí ń bò mí tẹ́lẹ̀ òun náà ni máa kàwé kérò lẹ́rìn lẹ́nà máa fún àwọn olùmọ̀lé àmà fáwọn àfáàlì ẹni kọ́ lọ́wọ́ bá àlejò ọlásọ láti bẹ fáwọn olùmọ̀gbà ní yẹsẹ̀wì lẹ́dínà yàgìlẹ́mú ọ̀lẹ́dínà láyàgìlẹ́mú tó ti ẹ̀jọ́ ra wọn. àwọn tó nímọ̀ àtàwọn ẹni tí ò nímọ̀ nnẹ́mọ̀ yẹtẹ̀tẹ̀ kẹrù olùlẹ̀ àlùbáàbù àwọn tọrọ ọba yé lélẹ̀ yẹn máa yẹn. àwọn sọláńdẹ̀ tún yé jó yé wáyé pé àwọn ẹni wọ́n jogún ànábì ọlọ́run kéde kí wọ́n kọ́ńtà òun ti mú èrè ìjà tó ṣe kíni o tó tóbi nìyẹn nínú àti islam wọ́ọ̀ náà ní kíni o alhel ìmọ̀ ní àmúmọ́ra ní ìmọ̀ àgbààgbà mọ́ra nínú ẹ̀ ní rahma kan nabi sallallahu alaihi wasallam sọ yìí pé man la yarham àbí man la yarham la yarham ẹni tí ì bá sànú tí ì bá kẹ́yìn àníkẹ́hùn náà àníkẹ́hùn náà ẹ̀rí inú àti islam wọ́ọ̀ náà ní àf àlàáf èyí tàn ní sọ̀sọ̀ yìí pé. si kankan fún yàn ẹ̀là ẹ̀dá àfi kí ni o àfi ògo iyì ẹ̀yẹ ni wọ́n máa fún báyìí. nínú wàásù islam owó wa lábìrin pàṣẹ sọ̀tẹ́lá àníṣeyàn ilé ti bá rẹ mùsùlùmí bá ẹ kí ni dùn wà nù hadith tó lálẹ́ àti ẹ̀kẹ́ wọn tàwa ọba tẹ̀rí bá ọba ìṣàfipamọ́ ìfọkànbalẹ̀ kámẹ́fù sáláńdé ó yé wa wípé ayatul munafiq salas àmì tí wọ́n fi mọ̀ wípé eléyìí olójú méjì inú ẹ̀sìn ni mẹ́ta nínú rẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta wọn nípa ìdá tómìnà kọ́ọ̀n tí wọ́n bá fọkànbalẹ̀ sí ó ń bọ̀ wọ́n fẹ́ kíni o yóò jàǹbá aláwọn dẹ̀ sọ pé ayọ̀ lẹ́dínà amanu la takunu Allaha war rasul ẹ má ọlọ́run àtòjíṣẹ́ kẹrẹ́bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ máa jàǹbá àmánà ẹ̀yìn na náà sì mọ̀ pé ọ̀dà ẹ̀rí inú wa ti Islam mú wa òun náà ní àlùkáwà ni ẹ̀rí yìí pé nínú àlùwàsọ́ bẹ́ẹ̀ yìí pé àlùkáwà ni ń kọ́ ẹ̀ pé wọ́n dẹ̀ lọ́wọ́ àná òkútùbà ń ṣe. ní gbogbo ọjọ́ jùmọ̀ yóò máa sọ yìí pé làdínà lèmọ̀nlá àhàdàlà ọ̀sẹ́sìn fẹni tí ọba lálùkà wà ní ẹni tí ọba aládéhùn wọn tọ̀ wọn ọ̀lẹ́sìn ẹ̀rí nínú wà sí anísọ̀sálámúwa àwọn ọba yìí pọ̀ gẹ̀ òun náà ni àṣàmọ́ha kéèyàn máa ṣẹlẹ̀ kó máa ṣàánú fẹ́rẹ́ sọ́sálámù ẹ̀ ti ṣàdúrà fẹ́ni tó bá ń ṣẹlẹ̀ ìjọ́rọ́ ìmọ̀ ọlọ́run mọ́ra ọlọ́run bá ń kọ́ ọmọ nìyẹn kan samhan idha ba'a ní bá ń tà á sànù wa idha ishtara ńlá ni yọ sànù tí bá ń tà yọ sànù wa idha ishtara tọ́ba tó fẹ́ẹ́ sí gbèsè ó máa máa ṣẹ̀dẹ̀ nínú àti islam wọn mú ṣàjá àwa ọmọ àlẹ́ ìzà wa iyì káràmù mu wá àkọ́lé ọdẹ mú ìsáàf ìsáàrù yẹn òun náà ní ìgbọ́lá fẹ́nìkejì tọ́lọ̀ ń fi ròyìn àwọn sọ̀hábà ìgbọ̀ yóò fi rúni àlà kana bihim khasasa nǹkan tó ní ìdì báyìí wọ́n dẹ̀ gbé fẹ́lómìn tó yàtọ̀ sí wọn yẹ kó ní bùkátà sí jù mí lọ àwọn náà dẹ̀ sì ní bùkátà sí nínú wàásù Islam wà wọn náà ní alifọ̀nẹ́à alifọ̀nẹ́à ìyú ayọ̀ ọ̀sán bákan náà alùwárà nínú wàásù Islam ni àti alẹ́dàp ìlẹ́kọ̀ọ́ kéèyàn lẹ́kọ̀ọ́ àti zood ìráyésá Islam mú wa kájọ ní hadith tí ó wá lórí rẹ̀ táwọn yẹn máa ń wí ike àdábàní rabbi fa ahsana ta'dibi àdéhìí dọ̀yìn kò sí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ bá ní mo dọ̀ kò sínú àkọọ́lẹ̀ rárá àwọn afáàkì máa ń wí ti wọn ni. ẹ̀rí inú wa ti Islam mú wa lẹ́yìn iráyé sá òun ni àlẹ́ ti kọ́ọ̀mà ìdódédé ìdódédé nú ẹ̀sìn inú wa Islam ni. ẹ wọ hadith kan tó gbajúmọ̀ sẹ́nìkan bí anábì lè rè é pé kó lè fi Islam ọ̀lẹ́ àbí àmúrì wọ́n ní sọ fún mi nípa Islam gbólóhùn kan tó yẹ pé la as'alu ahadan anhu ghayraki mi níbẹ̀ nìkan kan ju wọn náà lọ àwọn sọlá náà sọ yìí pé kólé àwọn sọ̀tìlá sọ pé mo gbọ́ ọlọ́run gbọ́ fún mọ́tẹ́kì kó wá dó déédéé lórí bẹ́ẹ̀ al-istiqama ìyẹn ni pé kọ́ má sàṣe jù kó sì má sàṣe tó ẹ̀rí nínú wàtí islam mú wa òun ni jamalu zahir kíta yẹn da kó múra dáadáa ẹ̀ anna Allah jamil ìṣègbèlè jamal tọ́lọ́ wọn bọ́ bá tó rẹwà ní ó dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó rẹwà ọwọ́ sọ dáadáa kí yẹn wẹ̀ kéèyàn lo sẹ́ǹtì kéèyàn fẹ̀yìn kéèyàn sàlùwàlá kọ́ máa ṣe dáadáa kó túnrún ẹ̀ ṣe ẹ̀rí inú wàtí islam mú wa ni inú wàtí islam mú wa òun náà ni adabul hadith ìlẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pé tọ́rọ̀ bá bẹ̀rẹ̀ láàrin àgbàlagbà fọmọdé tó yẹ ká sọ̀rọ̀ ọmọdé là àbí àgbàlagbà là ń fún lọ́rọ̀ sọ àwọn kan ní wọn lọ sọ́dọ̀ ànẹbí sọlọlọ àtẹlẹjọgàn ọmọdé bá bọ́ wájú ọta pẹrẹ olóhùn ọsọrọ àníṣe sọlá ń pé kábíyèr fagbà lọ́rọ̀ sọ nígbà yẹn làwọn àgbàdẹ wàá sọ pé hàn àwa náà la yọ̀ǹda fún pé kọ́ wí ẹ̀rí inú àtisá mú wa ni iná sọ pé gbogbo abákan náà láti jọ ríwájú ọlọ́run ah, kí láyé tí wọ́n fi kéré tèmi fi dàgbà ọ̀yẹ́ kí wọ́n lè kéré kémi dàgbà ọ̀yẹ́ kí wọ́n lè jọmọ kéwú kémi jàfa tó nípa bẹ́ẹ̀ ìlẹ́kọ̀ọ́ inú àtisá mú wa ni inú ẹ̀kọ́ ọ̀rọ̀ nínú wàtí islam mú wa nínú àwọn ẹ̀kọ́ yẹn ní ó tó sọ̀rọ̀ bó lè yàn ó ṣe ṣe lẹ́yìn ọ̀rọ̀ bó lè yàn ó ṣe ṣe nínú wàá títílà òmu wa ọ̀là akọ́tún lọ́wọ́sì ti máa tújú ká kí ìhàn máa fàjúrò kí ìhàn máa fàjúrò ẹ̀rí panel sọ̀tìlẹ̀ ó ń sọ fún wa nípa pé àníká má fojú kéré nkẹ́kan nínú wà dáadáa wọ̀là àǹtẹ̀lùkọ àkẹ́kẹ́ ìwádìí kódà bọ́ pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú tújú ká ọ̀dà mi ìnáwó máa ń pè ní mọ́tò bálígà wọ́n ń pè ní bálígọ̀ ni ọ̀rọ̀ anẹ́bì lọ́yẹ̀ kọjá bálígọ̀ àwọn àlọ́ pè ní bálígọ̀ ń tiwọn wọ́n á sọ pé bàṣà ṣàtúlù wáyé ìtújúká ẹ̀rìn àfihàn tún sáàníyà ọ̀rẹ́ kejì ni wọ́n bó ṣe wọn lè lọ wá sáàyè ó sì tún jẹ́ ìró pátẹ́gùn kẹ́tẹ́ yẹn ní dìgbà ìbí ọ̀tẹ̀ nù ẹ̀rí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òní wọn náà rọ̀ kẹ́yìn lázánà àti kọ́kọ́ sọ̀ba wọ́n la yóò ń zàwọn mí ṣe in wọn ọ̀dẹ̀ ní yọ̀ọ́kọ́ onú nǹkankan ìlà ṣáànà àti kọ́kọ́ láì ti bá ẹ̀rí ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lá rẹ ni níbi ìjọsìn kéèyàn má ṣàṣejù ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lá àwọn ẹ̀dá ọlọ́run ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lá àwọn ẹlẹ́sẹ̀ ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lá àwọn ẹni téèyàn fẹ́ pè ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tálákà téèyàn bá lówó lọ́wọ́ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọ̀lẹ téèyàn bá lágbára. ẹ̀rí nínú ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ni kéèyàn máa fura sí nǹkan tí ń ṣẹlẹ̀ fáwọn èèyàn mi. kíkà náà ni mọ́mú ṣáà fi sọ pé ah, gbogbo wàhálà tó ń mu sí wọ́lá kí ni lè ànfà àṣọ àṣìlì. wọ́n ní gbogbo wàhálà tó ń ṣe mò ń ṣe láti lè ṣe àǹfààní fẹ́nì kejì mi nítorí pé wọn pé wà á rò ní aláṣàbà á láìsí lọ́jẹ́ fẹ́ni tó yó ń já aṣọ àkejì nígbà tí kejì rẹ bá ń ṣe kíni o tọ́ba járe bí pa nínú àti láwọn mú wa òun náà ni àtàwàtò ìná nífẹ̀ẹ́ ara ẹni àti ìmáa sọmọ ọ̀yá ní ìmáa sọmọ ọ̀yá dáadáa ẹ̀rí ọ̀sẹ̀ pé kò ká dà mùsùlùmí tọ́ba kàn kí yẹn dìde sí fóun lọ́kàn kéèyàn dìde sí bí ẹni kóhun lọ́kàn kéèyàn sì má máa bí mùsùlùmí nínú kéèyàn pé wọ́n mùsùlùmí ohun tó lè mú jọmọ ìyá pé nìyẹn ìsálámọ̀ sí ìfẹ́wò tọ́ba rẹ̀ ẹ̀ tọ́ba tó wá bóde kéèyàn lọ tọ́ba ní kéèyàn sí wá àti kéèyàn sí tó bá fi tó sẹ́ra ńlẹ̀ ká sí kí o ká sí alhamdulilah tọ́ba rẹ̀ ká bẹ̀ o tó bá kú ká sí kí o ká tẹ̀lé débojì ẹ̀rí nínú àwọn ọ̀wọ̀ tí wọ́n fà fẹ́ wọn ni fífi wọ bàbá wọ ọmọlẹ́bí wọ aládùúgbò wọ ọlọ́kọláyà kéèyàn pé ẹ̀rí pẹ́sì yìí dábọ̀ wà sí sáwọn wa gbogbo sáwọn yìí ó ti fẹ́ẹ̀ lé lọ́gbọ̀n wa yìí. sọ́lọ́ ó dé tòótọ́ láti wá fi sọ́ọ́lì òun ni gbàrú yéèyàn kéèyàn má jàre kéèyàn dẹ́gbà ẹ̀rí. kọ́dà àwọn aláwọ̀ agẹ́ máa ń sọ yìí pé àlọ́kọ́ ẹ̀m awìlú mọ̀tà ẹ̀rọ ọ̀dùnrún máa wù hàtà yá ẹni táàrí àgọ́rọ̀ máa bínú. àròjàre ẹ̀ wà pẹ̀lú ẹ̀ tó máa fi dé. wọ́n lè yọrí na ní ń bọ́ ọkọ rẹ̀ ẹ̀rí ìmọ̀ àgbàrò yéèyàn bákan náà máa bá àwọn ẹni rè máa bá wọn ṣe inú wà tí Islam mú wá ni máa bá àwọn ẹni rè ṣe bákan náà máa sàpáǹtẹ̀tẹ̀ ń bí dáadáa inú wà tí Islam mú wá bí nẹ́fílà ẹ̀rí inú wà tí Islam mú wá ìmọ̀ aṣojú kòkòrò lórí àsìkò kéèyàn má jáde kọ̀ ọ̀rá rẹ̀ àsìkò pàtàkì pọ̀ lọ́dọ̀ ọlọ́run tí ọba pàtàkì ni sọlọ́wọ́n máa forúkúra alọ́ ni wà lẹ́yìn ìlà yẹ̀ṣà tí ọba pàtàkì ni tọ́lọ́wọ́n ọkọ̀ fẹ́ búra aláwọn oníwọ̀n nàhárí ìdá àtẹ̀jẹ̀là tí ọba pàtàkì ni tọ́lọ́wọ́n ó fi dùhà búra aláwọn oníwọ̀n dùhà tí pàtàkì ni tọ́lọ́wọ́n ó fi àlùfájà rí búra aláwọn oníwọ̀n àti àsìkò pàtàkì bá lọ báwọn ẹni wọ́n sọ fún ọ wípé ẹ ah, lè lójú ọjọ́ dún tí ò ní kó ń bẹ wá inú wa sísá mú ọ̀hún ẹni àtàlù kíkọ́ mọ̀ ẹ̀rí àrí pa àwọn sọ̀hábà ni wọ́n máa ṣe wàhálà sí mọ̀ kódà wọ́n máa sọ́ọ̀bù nítorí ẹ̀ wà fún àwa Abdullahi ibn Abbas radiyallahu ta'ala torí ẹni tó sọ̀kalẹ̀ ń bolọ́ lọ nípa àlàyé tó bá yẹ pé yẹn sì lè gùn nínú wà sí islam mú wá ni ẹjọ́ wa ni wọ́n máa wùwá yìí bákan náà òun ni ẹ̀kọ́ tó ẹ̀kọ́ wà fún ẹni tó jólúmọ̀ àtẹni tí ń kọ́ mọ̀ àti máa lò mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wà sí islam mú wá òun náà ni ìmá nífura ẹnì sọ fún wa bóòlù èèyàn ti fura òun ni pé èèyàn bá ti ń ṣe dáadáa inú èèyàn máa dùn bí èèyàn bá ti ń ṣe òdì kejì inú yẹn máa bàjẹ́ wúrà gbọ́dọ̀ máa wà fún yẹn inú yẹn máa dùn bí yẹn bá ti ń ṣe dáadáa inú yẹn ó sì máa ṣe kíni o yọ máa bàjẹ́ bí yẹn bá ti ń ṣe òdì kejì wọ́n dàbí pé hadithi kan wà wọ́n dẹ̀ lálàáfíà dáadáa tí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ pé mọ́ ń sàrọ́ sí hu hasanatuhu. ọwọ́ àánú sọ̀hìn jáàmẹ́ Sheikh Albani fìdí ẹ̀ múlẹ̀ kó gbádùn láti máa gbọ́ tipẹ́ ẹni tí dáadáa rẹ̀ bá ń dùn nínú wọ̀sá àtìkú sẹ́yìí àtùkù káyìdá rẹ̀ dẹ̀ ti ń bá àánú jẹ́ ọ̀rọ̀wà mọ́kùnmí onígbàgbọ́ lẹ́nu ẹ̀rí kí yẹn máa ní ìfura kí yẹn máa wo fílì ìyàwó rẹ̀. ẹ̀rí pa múrò ti tànàbí wa sallallahu alaihi wasallam nípa pé wọ́n jọ ń sọ̀rọ̀ wọn wa lórí pé kí ni àpẹẹrẹ tànàbí òfin mọ̀ yìí kò bínú àwọn onímọ̀ mọ̀ ǹjẹ́ lómi náà mọ̀ ti ó ní tọ́ bá ti di kí òun búra òun sọ pé wọ́n ah, lẹ́rì nẹ́fù muhammadin yẹ́rì mo fẹ́ ní tẹ́mi ànẹ́bí muhammad bẹ́ lọ́wọ́ rẹ̀ búra kí sọlọ́wọ́n ẹlẹ́dàá òun yọnu nìyẹn ṣùgbọ́n bá ti di wọ́n lẹ́rì nẹ́fù ibrahim bíyẹ́rì òun ti bínú nìyẹn ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run ó lè kọ̀ rẹ nìyí ẹ̀ lòdì kò sì fẹ́ búra wọn fẹ́ fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ ẹ̀ ìyẹn á máa ní ìfura mọ̀ ìgbà ẹlẹ́yà ìbínú ti dé sẹ́yìn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn náà ìyẹn máa ní ìfura mọ̀ nípa aládùúgbò nípa ọmọ nípa ọmọ ọ̀dọ̀ àbóṣìṣe yẹn yẹn tí yẹn ló ti sẹ́ lábẹ́ àbí yẹn já yẹn já fa láàrin àwọn ọmọ kéwú a òròjú pọ̀ kí ló dé lé

òun náà ní kíni ọ táwọn ẹ̀sọ̀ sẹ́lá àwọn al-ittihad ha al-ittihad ìṣọ̀kan ìṣọ̀kan kí ni wọ́n ti máa ń jẹ́ èèyàn ṣọ̀kan àwọn kan máa ń kígbe ìṣọ̀kan ìṣọ̀kan ìṣọ̀kan náà àwọn ẹlẹ́gbẹ́ ayé wọ́n máa kígbe ìṣọ̀kan aláàmọ̀ ọ̀dà al-ittihad lórí kí làwọn máa ṣọ̀kan tí wọ́n tó lè wà hádẹ́yẹn tí ó sọ yẹn nìkan òun náà ní kíni ọ al-aqidatu was-sunnah àdìsọ́kìn àti súnà torí tẹ́nìkan bá sọ wípé òun ò ní wọ̀ fún ẹnìkan ó sì lọ́wọ́ òun ní gbà láàbọ̀ ajá sí wípé nǹkan yẹn ò ní rọgbọ nìyẹn ìṣọ̀kan lórí ẹ̀sìn ọlọ́run tó yẹ pé yóò ṣe déédéé lọ́dọ̀ tèmi tí wọ́n bá tún lọ́dọ̀ tiẹ̀ náà bákan náà ni ó ṣe jọ rí ìṣọ̀kan nìyẹn òun lọ́rọ̀ ọlọ́run tọ́lá ń sọ wípé inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum ẹ fa'budun omi ìfàtẹkùn eléyìí ní ìjọ yín kan ṣoṣo ẹ wa ana rabbukum èmi tìlẹ ẹlẹ́dàá yín èmi ní kẹ máa ṣe kí ni o kẹ máa ṣe èmi ní kẹ fáyà ìṣọ̀kan kéèyàn wá pẹ̀lú jama'atul muslimin mùsùlùmí parapọ̀ kì í ṣe pé pẹ ẹgbẹ́ kan ẹ máa bá sọ fáwọn alùsùnà wọn lórúkọ kan yàtọ̀ àfikọ Ọlọ́run ọba ti pè wọn ní suratul hajj. òun lọ sọ wọn ní kíni o alimuslimin ọ̀fìn hàdà nípa resort hajj mùsùlùmí ni lóòótọ́ ikọ̀ yìí wọn ní gbogbo mùsùlùmí ayé ń jẹ́ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ọrọ̀ òdì ìdójúrú ìgbà tó padà tó di pé àwọn àdánwò wọnú sábà bí àwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí. tí wọ́n da aṣọ ẹ̀sìn bí Abdullahi tó gbé fẹ́ àìlélẹ́jú yẹ̀húdì ṣùgbọ́n tàbá àròbì Islam ó ti rárẹ̀ hẹ̀ bí ẹni tó mùsùlùmí ọwọ́ lóhun ní fi Ali Talib radiyallahu wípé òun lọ yẹ kọ́ lẹ́tọ̀ọ́ sí kọ́kọ́ sórí ìjọba lẹ́yìn ìgbà tá nẹ́bì ńgbà ọ̀yá ó nífẹ̀ẹ́ di ó pè lọ́lọ́run àlíyù bá ní ọ̀yá gbogbo àwọn tó sọ àtàwọn tó sọ ní àìsàn mú mo pè lọ́lọ́run tẹ́lẹ̀ ni ó lè jẹ̀yẹn níyà ànẹ́jọ lọ́run lọ Ebi náà ní àwọn wọn náà yìí gan o tó ti fáwọn àdáwò yẹn ti ń padà ń Muhammad nínú àwọn àfa àwọn bá ọwọ́ ما á sọ yìí pé sọ́mù rìjàlẹ̀kù àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ gbọ́rọ̀ ànẹ́bí wa látọ̀dọ̀ wọn ẹ̀dá akọ wọn ká gbọ́ wa nkanu min ahli sunna táwọn ènìyàn bá wà nù ahli sunna náà kò mí nù àgbà tùmọ́ bí wọn bá sílẹ̀ àdígbà níbẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ mi tún ti ké pa àwọn mùsùlùmí ọba tún di ahli ìgbà wọn tún lò lẹ́yìn náà gbòó sọ́ni pé tajà tẹrẹ ẹ ò bó ti ń ṣẹlẹ̀ láwùjọ wá ń sìn torí súnà dùn yín ó dùn lọ́ka torí ọ̀kọ́ ló yá dà ẹ́ wá sí láǹbì láìla wọn láìla látòkè rólàmù òbíjàkà. ọ̀kọ́ ló yá dà ẹ́ wá sí láǹbì láìla. Wàláyélá la àtúnkè ń rò láhó bìbá ta. Gbogbo èèyàn ní sọ pé òun mọ láyélá rí súnà ní jẹ́bẹ̀ láyéládé ní ti ṣe súnà láàtò kí rọlẹ́hùn bìdáìkẹ̀ láyéládé ti ṣe súnà yóò sọ fún bí èmi ọmọ rí ẹni ọmọ súnà rí náà lẹni tí obìnrin lọ fi gbá àyà sí lẹ́yìn ọmọ súnà rí àbí lórí pé àwọn ọ̀sẹ̀ ká àwọn ọ̀sẹ̀ kìíní gan wọ́n ti lọ fi gbá àyà síra wọn lẹ́yìn mo rí ẹrú ọlọ́run kan obìnrin kan dúró ní iwájú ẹ̀ báyìí. ti ara mọ́ látẹ̀yìn mo fi ojú mi méjèèjì malam yusuf wọlé orí wọlé rí tọ obìnrin mi tó ní ẹ̀yìn rẹ̀ báyìí tóun náà mú sádìrì ẹlẹ́wà náà yèdè tó fi ń kì í lẹ́yìn báyìí ah, alàgbà aláìsàlá ah! látọ̀dún wo láti jẹjẹ tó ṣe yí sí. ọwọ́ rẹ̀ ọ̀kìn ọwọ́ obìnrin kankan sálọ̀rọ̀ àtàyàtọ̀ sí ìyàwó ẹ̀ abọ́mọ ọ̀dọ́ rẹ̀ lóbìnrin tó lẹ́tọ̀ àti dọ́dọ̀ ẹ̀ ẹ̀rú ẹ̀ lóbìnrin tó lẹ́tọ̀ àti dọ́dọ̀ rẹ̀. a ah, lọ mú ògùn nẹ́tọ́ fún ọ̀rọ̀ bẹ̀rù rẹ̀ sì fi sátẹ̀lẹ́wọ́ ọwọ́ àjẹrà ọwọ́ yẹn sátẹ̀lẹ́wọ́ náà yẹn tún wá ẹ̀rí wọ́n náà yẹn ti dì àwọn èèyàn ìbòrí àdínì wọ́n gbé káàpù lé jó káàkiri ẹ̀ka ah, onísúná làrá ẹlẹ́hà oníwàgbogbo ìṣẹ̀kẹ̀ ẹlẹ́hà kọ́ ajá dàdírí à ń jójó káàkiri gbóró gbogbo èèyàn ní máa ń pe súnà mọ́ra ìgbà wọn tún lò yẹn náà tó gbó tútú àtàlákìídà kákìídà wọn dà ẹ̀ gan-an nǹkan máa dá sóko tó sí báyìí òde jálà bíi fúri jágbádẹ tiwa àwọn ò ní lè mọ yẹn àwọn ò ní lè mọ yẹn ń tiwa gbàtà bákẹ́ ti jókòó tá a bá ti kẹ́ ẹ máa dáwọ́ wá fúnra yín ni ọ̀nà táwọn ògbé tiwa gbà ní ni hmm. sẹ́ni tí ọba gún yẹn ló kọ̀mọ̀gbà tó lè gùn yẹn ṣùgbọ́n wọ́n rí i pé súnà dùn yẹn ó dùn lọ́kà àná ó pè súnà mọ́ra àdáwò òde ẹ̀ tó wá dé àbí òde àdáwò òde tó wá tún dárú gan sí yá fàgbègbè sókè ọba owó rẹ̀ báyìí ọwọ́ ọwọ́ báyìí okùn yẹ̀rẹ̀ ayaba lọ́ọ̀bà ń bẹ̀ ẹ̀dókùn yẹ̀rẹ̀ ayaba mọ̀ wọn lọ́ máa wà lọ́wọ́ ẹ̀ ẹ̀ lẹ́yìn tó ti fọ̀já kọ́rùn tó gbogbo ẹ̀ kọ́rùn tán ọba ṣe kí ni ọlọ́wọ́ ọlánẹ́rì òun ni ó ti máa pẹ́ sún náà wọn. ẹ̀rí eléyìí kò lè fa kankan o alùsùn náà wọ́n ń pa àwọn èèyàn ṣùgbọ́n gbà wọ́n lóòótọ́ bàbá ni pé àà súnẹ̀ tẹ̀ wí àwọn nǹkan wọ́n gbé pẹ̀lẹ́ ni tó mú súnẹ̀ wá ẹ forígun kẹta kù ló já sí wí ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ tó sì ń retí challenges òun lẹ́nu tí ó pèrè àrẹ̀ ń sálábì torí tó bá ti ṣe nǹkan báyìí wọ́n á máa yẹ̀ wò ẹgbẹ́ tọ̀ sọrí gbogbo àwọn ẹni ní pátá báyìí wọ́n dorí ayé àkọjọ àtàdésì náà ni wọ́n dorí ẹ̀kọ́jọ. sáré bí sọ́sẹ̀lú àbí òṣòṣèlú òṣòṣèlú ọ̀tàn. kódà kẹ́lú òṣèlú bẹ́ẹ̀ náà ra nẹ́bí. òun làdí ìsìtọ́lá lábẹ́ àbẹ́ ẹ̀kọ́ ọ̀sáwà nù kò kọ́ rí ńdòótọ́ ike àwọn ànẹ́bí àwọn ànẹ́bí ọlọ́run àwọn ni wọ́n máa ń ṣe kíni ọ yẹ̀sùn sùn náà àwọn wọn máa ń darí bá nẹ́bí kan bá ti kú báyìí omi ò tún máa darí tẹ́rí kó dorí ẹ̀ kodò àwọn àgbẹ̀gbẹ̀ ọ̀yá àwọn ẹni tó bá nẹ́bí gbé ní kí lálàyé tí wọ́n ṣe ń pa rẹ̀ àti pérú èwo ni ibi tí ó ti jábọ́ nìyẹn tó fi yá pé gbogbo ẹni tọrọ níbàyẹ láyé tọba ti fẹ́ fi lọ pé sọ pé sálábì ni ọ ẹ wò ṣe kálíbánú tó ń bẹ́ nìkan sọ̀rọ̀ pé péré ní sálábì ó ní lá àwọn òní bẹ́ẹ̀ tọrọ mọ̀ túmọ̀ ẹ̀. ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ àwọn kẹfẹ́rí ìje lónìí. àwọn sọlá wọn gbẹ́gbẹ́ ilaha illallah wọ́n mọ̀ tún ẹ̀wọ̀n òní. iná ìlà nínú ṣèbí yín paadi àbíkú sálá sọ pé kó wí la ilaha illallah ọdẹ mọ̀ tún nítorí ẹ̀ ní òjò wí. ti wọ̀ wípé tóun bá ti wuye báyìí gbogbo nǹkan bí ìtọ́yàtọ̀ sọ́lọ́hún tóun tún ń bara lẹ̀ fún ni kò jẹ́ bẹ́ẹ̀ mọ́ nìyẹn wọn ọ̀jọ́ lọ́hún mọ́ ọlọ́hún yẹn nìkan níjọ́ ti sìn a inú àwọn mùsùlùmí ọ̀hún ni al-ittihad ìṣọ̀kan lórí ohun tá nẹ́bí mú wá táwọn sàábì rẹ̀ wà lórí ẹ̀ tọ́lọ́hún ni ó jọ ọ̀rọ̀ yẹn jú ohun tá nẹ́bí mú wá táwọn sàábì rẹ̀ wà lórí ẹ̀ tọ́láwọn ni wọ́n bá gbé èyí tí ọba tún kílẹ̀ àwọn á tún béèrè nígbà nẹ́bí eléyìí ò yé o ṣé ti gbọ́ yóò sì léde lárúbáwá sẹ́ńpẹ́lẹ́ tó lọ́rọ́ bá ti wá síbẹ̀ náà ni ẹgbàá ọ̀rọ̀ àṣàlá tòun ti bẹ́ẹ̀ sáwọn àfa yín sì wàá gbọ́ mọ́ǹsì àwọn musa aláti lè fàdé aláti sábìkì aláti tùjínà gbogbo ẹ̀ wọn lọ hun jọ ẹlòmíì nìyẹn ẹ̀ lè nípa kásán láti ibrahim yàgò rí òun lọ́fà yìí fún wa dọ́à ni wọ́n ti sọ yìí pé kò sí kò sí tàbí sùúrù bí ìyẹn bí ti pa súnẹ́ẹ̀tì báyìí fídíà kan wọlé ìyẹn ń ṣe fídíà báyìí fídíà kan sọ irú ẹ̀ lọ́ máa sọ rẹ̀ nínú súnẹ́ẹ̀ tó bá ti ń ṣe fídíà gbogbo àwọn ẹni tó ṣe pọ́n ti lọ àtún jí náà àbí sàlátù sábì kú gbogbo ẹ̀ kan á sórí yìí ẹ gbọ́dọ̀ ké sí wọn gbọ́dọ̀ wá kàṣọ láti ìbọ̀rọ̀ yìí ní àwọn akẹ́sẹ̀ bọ́sẹ̀ ń bẹ̀ kò lè rí i sọ ohun tó lè fà sọ̀kan ọ̀hún ni kíni o ọ̀hún ni al-ittihad ìṣọ̀kan lórí kíni o lórí súnnà súnnà ní sọ̀sẹ́lá lórí àgbọ́yé àwọn ẹni tí wọ́n bá nẹ́bí gbé àwọn kan tí wọ́n fà sọ̀kan nìyẹn nínú ìwà tá nẹ́bí mú wa ọ̀hún náà ni àwọn kan bẹ tó yẹ pé a máa fìdí ẹ̀ múlẹ̀ dáadáa ọ̀hún náà ni kí ni ọ ètò kéèyàn ní ètò wọ́n má fẹ́rẹ̀ ètò yẹn wá ẹnìkan tí wọ́n bá ní mo dáhùn sí ìsọ́ ta kẹ̀sìn yóò ní kọ̀ ta kẹ̀sìn ṣùgbọ́n ta kò ní sọ ètò dáhùn wí òun lè ètò tẹ́sìn ti ṣe nínú ètò tẹ́sìn ti ṣe òun ni pé ọba gàǹgà kó góńgó ọba lọ lé ńlé tó sì mọ̀ ọ̀run kí má sọ pé ó sì lè mọ́mú ńlé rẹ̀ alẹ́ ti kẹ́ẹ̀dì àtànídọ́ àdìsú gbádùn lọ́wọ́ àlórí ẹ̀ nìwọ̀lá yọ ọmọnà rọ́jòló rọ́jòlá fi sọ̀lọ́tọ́ nìyí ìlàbí ìdùnnú àfi tẹ́niyẹ bá yọ̀ǹda lókun. inú ètò yẹn lọrọ sáfù àtò sáfù inú ètò ni irú àwọn ètò tá à ń sọ inú ètò òun ni ká máa tẹ̀lé lè mọ́mú ádámù ní sọ́ọ̀mù ni kéèyàn máa tẹ̀lé lè mọ́mú tọ́ba rúkú ni kéèyàn rúkú àwọn ètò tá à ń sọ nìyẹn. Ah, àtètò tíjọba bá tún gbé kalẹ̀ tí ó sì mu wa wọ́n fàlà. ojú ọ̀nà ìwọ sì ń ìlà tí wọ́n fà sáàrin báyìí wọn fẹ́ ìwọ wà lẹ́gbẹ̀ẹ́ yìí ibi tó wọn máa ní kí wọ́n á bọ́ bíi ọba tẹ̀ rí náwó sẹ́yìn bọ́ba dẹ̀ wò ń bàdàn wọ́n fi kíní agẹdẹ̀ǹgbẹ kíní gámgám yẹn wọ́n fi wọ ọkọ̀ rẹ lọ síbi wọ́n máa ń wọ lọ. àbí wọ́n ní kó dé koto gbogbo ètò tí ọba ti forí gbà kankan nínú ẹ̀sìn ọba àjàsí nìdọ́ọ̀mù náà wọ́n ń pè islam e. A a àwọn atùyẹ̀wò dáadáa ṣé nìdọ́ọ̀mù yìí tí òbórí gbà kankan nínú ẹ̀sìn bí ètò àwọn ọmọ ogun amísọ̀sálá tó ti ṣètò rẹ̀ nínú ene ni pé ẹni tí ọba lọ ọjà ó ń gbọ́dọ̀ la bọ́ bẹ́ẹ̀ ni àwọn máa da gbogbo ẹ̀rú lọ ìyẹn alẹ́ ẹ̀ wọ́n ní wọ́n máa wọ́n ní máa ń lọ sí kíni o máa ń lọ sáàrin jà ìyá àsopọ̀nù sálẹ̀mọ́ ó ní wọ́n rò kọjá lọ́jà ọ̀dẹ́sì musa òsùdá ní pàṣán ọlọ́wọ́ kó bòun ṣùgbọ́n èdè àgọ́ lọ́ bá wọn ṣùgbọ́n ohun tí ń wí fóun ni pé ìbíkàyìn àti à kó lójú ọ̀nà ibi táwọn èèyàn máa kọjá kó lójú ọ̀nà ẹ̀rí kó lọ́nà ibi tó dúró sí yẹ ọ̀dà àṣetò ni irú yìí táwọn ìjọba ń sọ pé ẹ má tajà lójú títì náà náà lè tó mọ̀lẹ́bí ẹ ṣètò léyìn tíṣẹ́ rí aṣọ àti ẹ fẹ́ wí mọ́ ẹ sọ ọ́ tí rege dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú wàtí islam pe ní lọ́ọ̀bẹ̀ òun náà ní kí ni alẹ́ anet wọlé ikhlas anet yìí náà ìṣèjẹ́ náà ni ìṣèjẹ́ irú yìí láǹzọ̀ pọ̀ wà lára ọ̀kan náà àwọn sọ̀hábà tó ní. يعني أشج آه، آه، عبد القيس أن إن فيك خصلتين تسمي جوا على رأي فسيب الله أبا لك هذا ندي أني ف تسمي جدي ولا لكن الحلم والأنا آه، ها أمو مرا أتي ما تكينيو ما سجى ما سقلة هاري نما هو واتو عن الإسلام هنا الإخلاص ọkùnrin tí yẹn bá fẹ́ ṣe kó ṣe ń torí tọ́lọ́run ẹ̀rí kódà ní yẹn fẹ́ fẹ́ mí gan tí yẹn ṣe ń torí nínú tó pè wá lọ́bẹ̀ òun ni àlùkò wá tí lágbára ara ń ń ara pẹ̀lú kí máa jẹun tó dáa máa sọ pé kéèyàn sọra fáìsàn ọ̀dà ju kéèyàn lóògùn kéèyàn sọ pé ògbóògùn lọ. ẹ̀rí kan sísọ lánàá dẹ̀ sọ pé al-mu'minu qawi khayrun wa ahabbu ila Allah min al-mu'mini ad-da'if wa fi kullin khayr. mùmíní tó lágbára ó lóore ọlọ́run dẹ̀ sì nífẹ̀ẹ́ rẹ̀ ju mùmíní ọ̀lẹ lọ káàtì ẹ̀ ní gbogbo wọn náà wọ́n dà. ẹ̀rí nínú wa islam ní sabat àti kéèyàn lọ́gbọ́n kínyẹn láàánú kẹgbẹ yẹn rọ kínyẹn máa dẹ ìhà rẹ kọrọ ìhà rẹ fáwọn èèyàn wọn máa sẹni táwọn èèyàn máa máa sáfù kínyẹn máa rin àwọn èèyàn lọ́wọ́ kọ lọ́mọlúwàbí ẹ̀rí díẹ̀ tún lè lé ìjẹnu púpọ̀ kánú sọsọ láwa pé nínú wàhálà kan lé pẹ̀lú hadith tá a ti lọ tọwọ látọ dàbí ọ̀rọ̀ jàlọ tàlá wọn lè jẹ Ọlọ́run sọlọ lọ àdìsọlá wọn ni ìnáwó àìsù lè òsà mímá sọọlì àlùfáà àmọ́ wọ́n gbé mi dìde kí n jẹ́rìn sí ọlọ́ láti lè wá gbé èyí tó dáa jù nínú wà ẹ̀rí. hadith mi tó tún kàn lábẹ́ rẹ̀ a ti wà lórí ká máa hùwà tó dáa yìí náà ni wọ́n ní haddathana Ismail. حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها أنها قالت ما خير رسول الله صلى الله عليه وسلم بين أمرين إلا اختار أيسرهما ما لم يكن حكما فإذا كان إثما كان أبعد الناس منه ومن تقم رسول الله صلى الله عليه وسلم بنفسه إلا أن تنتهك حرمته حرمة الله تعالى فينتقم فينتقم لله عز وجل بها. إسماعيل حدثنا صفوة إسماعيل لا يعني مالك صفوة مقال على ابن شهاب ابن شهاب ni ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọrùwà ọrùwà ní òun gbọ́ lọ́dọ̀ yàwó àyìnṣà wọn ni yàwó àyìnṣà radiyallahu ta'ala anha wọn sọ yìí pé baálé àwọn ò ń ṣe Ọlọ́run wọn ò sa òjíṣẹ́ ọlọ́run lẹ́sà bayna amrayn láàrin ọ̀rọ̀ méjì. ìlẹ̀kítàrọ̀ àìsàrọ̀ gùnmẹ́ lópin ìgbà tó ti jásí pé kankan náà lọ̀rọ̀ méjèèjì yẹn èyí tó bá rọrùn lànàbí sọ̀tìlá máa mú kò ní mú yìí tó le. máa làmìyẹ́gun ìsìnà tí nǹkan yẹn bá ti ṣẹ̀ṣẹ̀ tí ì bá ti ṣèyapa. fàyídà kánà isman tó bá jásí pé wọ́n sá lẹ́sẹ̀ wọ́n sá ànásọ̀sọ́lá lẹ́sà láàrin ìtẹ̀lé àtẹ̀tẹ̀ kánà àbọ̀ àdánù mi ànásọ̀sọ́lá máa jìnnà sẹ́sẹ̀ ni o onímú ẹsẹ̀ o ìyẹn lọ́pọ̀ ju nínú èyí táwa máa ń rìn láwùjọ wa yìí púpọ̀ اختلاف تنوع هذا يجوز شرعا kódà àwọn àbá máa ń pàkíyèsí irú àtàyà tó fẹ́ tó sígà méje fún ọmọ awí oríṣiríṣi rẹ̀ àti اختلاف تنوع àfẹ́tà abdullahi bin masoud ni àtàhíyàtò lillahi wasalawatu wasayibaatu ti ọmọrù òun ni àtàhíyàtò lillahi èyí tá a kọ́ nígbà tá a wà ń kékèké àtàhíyàtò lillahi ọ̀sọ̀ yìí bá tó àti kàdá àti máa ń kà sọ̀rọ̀ yìí kàkó kàdá nǹkan kékeré yẹn ní nǹkan lẹ́yìn ọ̀yẹ̀ ká dáadáa ata ìyáàtò lè láàyè ata ìyáàtò lè láàyè ọ̀yà rìwáyà ni ó dẹ̀ rárá àfíà ọ̀rọ̀ bó ti yẹ wa bẹ́ẹ̀ yẹ wa máa rò ní ọ̀fẹ́ tó fẹ́ irú ilé ẹ̀kọ́ mú kẹwàá ní ìwọ̀n àyílá kọ́ wa mú mi wá ní àlàǹsàrì àti ìtìláàfù tí a náà wọ̀ àbí rọ́ọ̀nà ẹ̀dín yẹn tó ti gbé gbẹ pátá ní ìwáyà rẹ̀ dé lálàáfíà irú subhanallah àti tẹ́lẹ̀ èyí tó ti gbọ́ òwì pọ̀ wípé subhanallah alhamdulillah akbar tọ́ máa orin lẹ́bẹ̀ ẹ̀rí tiẹ̀ náà wà lọ́tọ̀ àti tó ti gbọ́ subhanallah gàbádáyà àti tẹ́lẹ̀ alhamdulillah àti tẹ́lẹ̀ lọ́tọ̀ allah àti tẹ́lẹ̀ lọ́tọ̀ àti tó ti mẹ́wàá mẹ́wàá gbogbo ẹ̀ lọ́lá eléyìí ni wọ́n ń pè ní kíni ìṣẹ̀láàfù tanáwùrọ̀ wọ́n á òun ni ká sọ pé lè ni eléyìí e e àràmù ni pé ń gbọ́ ọ̀rọ̀ ti pé méjì lórí gbogbo nú ni àwọn pé méjì lórí bò wọ́n sọ wọ́n ní ni eléyìí ni sọ pé ṣùgbọ́n àwọn tó dó lórí eléyìí ò lẹ́rìí mo ni àwọn pé wọ́n ní wọn lẹ́rìí ni àwọn àfáà náà wọ́n sọ á irú kọ́ ẹ̀kìtìláàfù tààlọ́ọ̀dù nìyẹn. náà sọ wípé ànábì sallallahu alaihi wasallam wọn ọ̀sà alẹ́sà láàrin meji méjì àdéká ànábì a àìsàrà gùnà eyi tó bá rọrùn jù máa lam yakun ìtìnà tí nǹkan yẹn bá ti sẹ̀sẹ̀. ṣùgbọ́n fàyídà kánà ìtìmọ̀ tọ́ba wá jẹ́sẹ̀ kánà àbọ̀ àdànà ìṣe tí ó ń fi ọlọ́run ní káwọn náà kọ́ sí ànẹ́bí ọmọ nta kama rasulullah sallallahu alaihi wasallam ní náà aṣọ sálọ ọgbẹ tán fúnra ẹ rí kọ́sẹ̀ wípé wọ́n ṣe ìwà kan sáàtúnṣe kánẹ́bí wàá gbẹ̀sẹ̀ ẹ̀yà aláró ń tàn ànẹ́bí òṣè èmi náà ń bẹ lọ́run bẹ́ẹ̀ ìwọ náà ń bẹ lọ́run bẹ́ẹ̀ borí bẹ́ẹ̀ fọ́ ọ sọ̀rọ̀ ẹlòmíì ní ìsìn tí wọ́n fi síngbà yà rẹ̀ wò ẹni ọ̀sẹ̀ láti sìn bẹ́lẹ́mìí ẹ̀ báyìí yóò sì máa wọ́ náà pé yóò kù sí páńpẹ́ mi yìí náà ni. wọ́n náà sọ̀sẹ́ láǹ kò gbẹ̀sán ìjìyà fún ara rẹ̀ rí. àwọn èèyàn wá lè dìde sí o ìgbà káìkáì ànábì ìṣẹ́ńtọ́ ẹ̀kọ́ yẹyẹ. ànábì ọ̀gbẹ̀sán ìjìyà nípa ara rẹ̀ rí. ilẹ̀ ẹ̀ńtùm tẹ̀hẹ̀kẹ́ ṣọ́ọ̀mọ̀tò lọ́ọ̀dì àfi tá a bá fa gàgá ọlọ́run ya lókun ìhun tó jẹ́ ìwọ ọlọ́run àwa afagàgà rẹ̀ ya ànábi obìnú fọyẹ̀ntẹ́kìmù lillahi azza wa jalla táni bí ọba wa gbẹ̀sẹ̀ ẹ̀yà yẹn ọmọ máa gbẹ̀sẹ̀ lára ẹni yẹn nípa tọ́lọ́hùn kì í ṣe sáré. ńlọ́kàn gbà tá a fún ní dálíà sọ́bẹ̀rẹ̀ sí ròyìn ẹni tó ti gé ó ń gbẹ̀yìn fún ẹni tó yẹpẹrẹ ó sì ń yẹpẹrẹ ẹni tó ní tó ní wáyé hà lẹ́mọ̀ ṣàròrífì lélẹ́ kà sí ṣé wọ́n jẹ́ lèṣe. wọ́n mú sí lèrí ṣàràfin àfihàn àkè àdì igbe kò máa jẹ́ ti ẹni tó ṣe ń gbẹ̀yìn fẹ́ni tó rẹlẹ̀ ń sì ń yẹpẹrẹ ẹni tó ní kíka alhassan tọ́jẹ́ pinlẹ̀ alhakaadi tó tó arí ìdìjọ́. ó tún wáá ròyìn ẹ̀ wọ́n lè wọlé ọ̀rọ̀ ọ̀dẹ́yìn sádìyàlẹ̀ àwa ọ̀sìn náà nà sí i. láìlí dọ́là láti ha bìtì ń mú tààrọ̀ dìde. ìmú yẹn fẹ́ ń tún wà ń tó gbé lóru òru sinà béèyàn tó gbé lóru sinà tó lè rìn mẹ́rin dáadáa tẹ́lẹ̀ nítorí wá ń tó gbé lóru béèyàn ọmọ bíi ti ń lọ káàbì tí ń ti ń tẹsẹ̀ bọ̀sẹ̀ mọ́tara dídì nítorí wá ń pààrà lójú kan náà bí ẹ ti gé sanẹ́bí ẹ adálẹ́ àná ẹ̀yìn àfáà sanẹ́bí ọwọ́ abẹ́rẹ́ sí ní ròyìn ẹnìyẹn lọ. oní harithi ní ìdá mọ́ọ̀sì mọ̀ káfíńjà òhun wà ìdá yìíká mọ ìdá òhó lámú yàrọ́dì ẹ eh, lè mọ kí wọ́n tẹ̀ bá ha kí wọ́n ẹ máa ha ni. hábìlì àṣìyá aha nígbà táwọn òbí dàgbà ìdàgbà tẹ̀ ní òpin ọmọ ha tọ́lá fún hàmì ìlàgbà báyìí náà sísìn gba yìí ha èyí bùkátà wọn lẹ́yìn wá ní. oníbínú ni. ìyẹn nìyẹn ìdámọ́ sí mọ̀kásífàjà o tí wọ́n bá fẹ́ kí yin rẹ̀ wọ́n fẹ́ pẹ̀ di yin rẹ̀ yin rẹ̀ báyìí wọ́n fẹ́ di ikú ṣùgbọ́n wàá yìí dáa yòsáàmù ìlà òwò lámúyà àárọ̀ di tí wọ́n bá fẹ́ pẹ̀ di ọlọ́run ọba rẹ̀ oníbínú yóò ní ibi tọ́lọ́run nìyẹn ṣùgbọ́n tèmi yìí èmi ò ní gbà. ẹ̀rọ jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní kó gbẹ̀san ìjìyà lọ́dọ̀ ẹnìkan fúnra rẹ̀ rí. àyàfi tá a bá fẹ́ fa gàgá ọlọ́run ya ńgbà yẹn làmísọ̀ sálámà bínú á wá ìjìyà lọ́run nípa tọ́lọ́run ọba ìyẹn ò pé nẹ́bí o torí bẹ́ẹ̀ ni wọ́n bá bá nẹ́bí kí ni rẹ̀ ṣe ọ̀pá yà sọ wípé ẹ̀mí ègbú ọlọ́run àbí ẹ̀ má gbú ọlọ́run àwọn ẹ̀ táwọn míì ń sin yàtọ̀ sọ́lọ́run kí wọ́n máa gbú ọlọ́run ọba ádùúwà ń bẹ ọ̀rẹ́ rẹ̀ àwọn kẹwò pé rọ́dù fẹ́ǹ ni wọn tó ṣe mọ́ṣẹ́ òsì nílé ìwò wípé ọlọ́run yàtọ̀ sọ́lọ́run ọlọ́run kántàkìtì ń tòun ọlọ́run gidi lè tó ń wù ẹ̀dí wọ́n lọ́fà torí bẹ́ẹ̀ ká sọ́ra ń bẹ̀ agbáyé dábàá nù hadith yìí òun ni wípé alẹ́ ìsìlámù ẹ̀sìn wa ẹ̀sìn aláfíà yìí ní ẹ̀sìn islamu tá nẹ́bí mú wa dínú mudara alali yusri àbí ká sọ pé dínú mudarahu alali yusri wọ̀rọ̀ fún harj ẹ̀sìn kan ni tó ṣe wí pé àyíde rẹ̀ wá lórí rírọ̀ ẹ̀rí ńgbà tá nẹ́bí rin àwọn ọ̀rẹ́nsẹ̀ rẹ̀ méjì afáwọn àwọn àzọ̀mọ̀lẹ̀ jára ìjàbọ̀ mọ́sálà ìhárí kí lọ́sọ̀ fún ọ wọn lè tó àṣìṣe àwọn lè ń lọ yí o pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín o ẹ sì rọrùn ẹ má sọ̀rọ̀ máwọn èèyàn o. tí ẹ bá túnẹ̀ wá ní ìyẹn mú lọ́kùnkún dùn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ pé yẹn fẹ́ mú lọ́kùnkún dùn àwọn èèyàn máa sọ pé alẹ́ àdìsí sọ pé ẹ má máa sì í lò mọ́. nígbà tó sọ̀sọ̀ pé yẹn sírù lànà bí wí á ẹ̀yẹn kọ́ ẹ má jà gbé síra wọn. ọ̀dà ń gbàgbọ́ wa sọ léèní tó tí wọ́n sọ̀sọ́lá ọba àwọn sọ̀rọ̀ wáàsí tó ṣe yẹn ọmọ kan ṣinṣin omi ń dà lójú ọkàn ń gbọ́n pẹ̀pẹ̀ ọjà bíi wáàsí ìdágbére. inú ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ ni wípé innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira. ẹnì yóò tọ́ba pẹ́ láyé nú yín ẹ̀rì pa àwọn Yorùbá náà máa ń sọ wípé ẹ̀mí rẹ̀ ogún ojú rẹ̀ ò ní rí bí ọ̀kẹ́ lọ́fọ̀ọ́ tíyàwó rẹ̀ ó kú kọ́ máa rẹ̀ nìkan jọ́ máa tọ́jú ẹ mọ́ ọmọ wọn ti fẹ́ kú táyà kí gbogbo ọmọ àṣẹlẹ̀ lórí wọn ní ah, ẹ má ti jà á lọ sọ fún bọ́bá tó tún là lọ́fẹ̀ bá dà ọ́ fara mọ́ kan àbí kò sì kú. ẹ̀yẹ́ ń sọ́lá ni ẹni ọba pẹ́ láyé nu ara àwọn nǹkan tó máa yàtọ̀ náà sì kẹrin kése. sùmọ́tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ fún àìlẹ́kùn bí sunnẹ́tì. ìlànà mi dọ́wọ́ yín o kódà ẹ má wàá do lórí ìlànà ẹ̀mí bẹ́ẹ̀ ni o ò lè yé yín dáadáa o wa sunnatil khulafa'ir rashidin. ìlànà àwọn àrólé afinimọ̀nà tọ́ra àwọn ènìyàn ò nílànà ẹ̀mí yàtọ̀ sílànà nẹ́bí. àwọn sọ sálánsì dákọ̀ wọn. àwọn ènìyàn al-mahdiyina min ba'd báwọn èèyàn bá ń sìn àwọn ni wọn ò ní sìn bí bá lọ tán. làbí máa ń sọ pé ẹjẹ́ àforígun kẹta yẹn kú orígun kéènì ni tíra ọlọ́run orígun kejì ní súnà nẹ́bí orígun kẹta òun ní ṣe sí àwọn ẹni ìṣáájú tó bá nẹ́bí lò àtàwọn tó tún bá àwọn ẹni yẹn lò tí wọn ò sì yí padà mọ́ ọ bá dẹ̀lò tàbí ìlà. ẹ̀rí gbàtà nẹ́bí wa ń sọ̀rọ̀ yẹn wá ní adu alayha bin nawajir ẹ̀dẹ̀ ìmọ̀ obìnrin pé àkàtò bí súnà bí ṣídà ìyẹn ò mú kankan ẹ̀ máa ń gbé bíbáyìí ẹ̀yin kílé kọ́ bíbáyìí ọ̀gẹ̀ ẹ̀rẹ̀ déyẹ̀ lè fi fà tí ẹ bá ti pé ó fẹ́ lọ lágbára jù èyí tó súnmọ́ ni kọ́ jámọ́ yẹn lẹ́nu kí mi tún wà lọ́wọ́ òun ló súnmọ́ púpọ̀ jù. ṣé ọ̀gá sọ sálámí ká mú kẹ̀kẹ́ ni ọgbẹ́ súnlẹ̀ kò kí ń ṣe ọwọ́ dẹ́gbẹ́rẹ́. aṣọ sálámí ẹ̀ ti fún wa lápẹẹrẹ yẹn dáadáa ibi tó bá yẹ ká lé ká lé ibi tó bá yẹ ká dẹ̀ ká dẹ̀ gbogbo àlá máa ń sọ á kẹ̀ máa gbé gbogbo ẹ̀ náà síra wọn. ọdún yóò yẹ láti ẹbí lọ́rọ́ sí kàdé wa wà ní mọ̀ọ́yìn lọ́tì hasanà ọgbọ́n wọn náà fi pépè àpá. Ah, ah. nígbà láwọn òkú tọ̀ sí mọ́sálásí ń jèlò tọ́ba ti wọ ìbí wo bínú àwọn sáré bínú ń jèlò wọ́n sì dájú wa lọ. kí lànà sọ ànábì òbínú ẹ̀fílẹ̀ ibẹ̀ ọyẹ kárọ̀ ńbẹ kùránì ló sì kà àbí kùránì kan kà ní kọ̀ọ̀tà ṣe pé ánàbí tó máa sọ fún àfahàn mọ́hàmù ọ̀dí ọlọ́ọ̀tàlá ibi tó lè ga wọ̀ sáfùsì àti wọ̀ lẹ́yìn ni àwa lọ gbé àwọn yòókù tí ń bẹ lẹ́yìn bá kọ́ra òun ló fi ń kírun fún wọn ẹni bí tọ́ba yẹ ká le ká le bí ọba yẹ ká rọ̀ ká rọ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn tó ti pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ńbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń nù jọ́dún àdínú yóò ẹ̀sìn yìí wù tọrọ ni wọn là ń yọ ṣáàdà dìínà àhàdùn ìlà ọ̀làdà ẹnì kí wọn ní mẹ́sìn kankan àti kẹ́sìn ọ̀tún pọ̀ ńlẹ̀ kó sì rí bọ́ wọn ọ̀tún ti sìn kankan. àwọn yóò sọ̀rọ̀ yẹn nìyẹn yóò sọ̀rọ̀ Islam bí kí sọ pé wọn fi gbogbo òru ṣe nẹ́fìlà ẹ̀sìn rọrùn fi ọ lọ síbẹ̀ àwọn lọ pé gbogbo òru àbí gbogbo ọjọ́ ayé àwẹ̀ lọ́ọ́ máa fi gbà ẹ̀sìn òfin ọ lọ síbẹ̀ àbí kọ́ lọ́ọ́ ka ẹ sọ́ọ̀tù káfí àbí àlàní àmọ́ ọkà yẹ kan tí ó ọ̀fẹ́ pin ẹ̀sìn òkè ọlọ síbẹ̀. ó dàbí gbà káàtì ẹ̀ tí ìgbọ́sùn lẹ̀ yẹ rárá ń jèlò. àwọn ọlọ́run kọ́ sàkóso wa kọ́ sàkóso wọn. ọlọ́run sì tún bẹ lẹ́nu ẹ̀ báyìí. ẹnìkan wá fún wa kan. wá ní ọ̀daràn ẹni wà báyìí lórí rẹ̀ náà. ní ọ̀daràn tó fún wa ń ni. ọwọ́ á ní ká máa lọ ṣe sùnjí náà one thousand lójoojúmọ́. ọjọ́ tó sì bù ú wá ṣe sùnjí náà sùnjí náà níbẹ̀ jùlọ láti Ibrahim ẹ̀yin náà mọ̀ tọ́. ní ká máa ṣe one thousand pẹ̀lú òkú ọlọ́run dọ̀háùdù ọ̀kan náà atọ ti di àwọn náà ti wà lọ́wẹ́ wọ́n ti sọ ni pé àwọn ń pàṣẹ ní kátọ́pẹ̀ àwọn pa aláṣẹ náà kàdíríyà lọ́dọ̀ tiwọn àwọn gbà wípé o tó kò ní mọ́rhálà kan bọ́ sí mọ́rhálà kan ó ní wọ́n ti kọ́kọ́ ṣe láìla ilà ńlá bíi twelve thousand nígbà rẹpẹtẹ ọwọ́ asẹ̀ lálàárí tí wọ́n sọ fún ọ yìí pé o ti wò sóòlù o ti kó ní mọ́rálà yìí ìpele yìí o ti fẹ́ bọ́ bòmí. nígbà yẹn ló sọ wá sọ wá bẹ̀rẹ̀ àlá àlá àlá ìyẹn náà ní iye táwọ́sán tó máa ṣe. wọ́n tó di pọ́ padà tó máa dé àwọn jákujàku kan mọ́fìlà ọkọ̀ ti dà kíbla ọkẹ́yìn dà kíbla ọkọ̀ jí dọ̀tún gbogbo ẹ̀ pátánẹ̀ ló sì ní àdùlùkọ́dì àgìsí ní mẹ́. èèyàn di mùsùlùkù mọ̀ bẹ́ẹ̀ mọ́ túnmọ̀ rẹ̀. gbogbo àwọn nǹkan tẹ́yìn òfin wò sùúrù. ẹsìn olè tó báyìí. bíta nẹ́bí bá ní àṣẹ kan wọ́n bá pé mẹ́ta èèyàn ní gbalada mọ́ èèyàn tún bọ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀ ní pẹ́sì yìí dáa fún. ẹ̀yọ̀ kan ló lè ọ̀sẹ̀ ìwọ́n bá ní ah, ọ̀pọ̀ owó ìbọn bẹ́ẹ̀ jẹ́ kí kìíní yóò gbé bíi mẹ́fà àwọn ń bọ̀ báyìí ọ̀ ń bọ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tó o ti mọ̀ pé yóò tún ti rẹ̀ ọ́ o tún à ń bọ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ <laughs> àtúbà méjì ni ọba lọ sọ mẹ́rin àmì ẹ̀fà ó dé báyìí ó dé tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ wọn ò sì ní kàkọ́lẹ̀ kọ kábùbà mọ́ ẹ̀sìn yìí rọrùn gan ọlọ́run ọ̀dẹ̀ fi ń ná ẹ̀sìn yìí ń dá sọ pé ah, ẹ̀sìn ló forí ibú yìí fún yẹn kò sí mbẹ̀. àwọn nìkan yìí dàkẹ́ ṣe tóbi lórí pé àwọn míì tún wà lábẹ́ rẹ̀ nǹkan àlùmọ̀ṣá kọ́tù tẹ́jìlì kò tẹ̀síọ̀. gbogbo nǹkan tó bá le kankan báyìí fúnra rẹ̀ náà ní wádẹ́kù. ẹ̀rí èèyàn gbádùn àtìpàrẹ̀ wá tó kí lọ́lọ́run àwọn kí á rẹ̀ ní nǹkan mọ̀rí dọ́nù aw ala safarin fa iddatun ìdá ìyáàmì ọ̀fà àgbáyé sọ islam ìdẹ̀kùn ẹ̀sìn nìyẹn. ó sọ àti sọ pé jẹ́ lọ fi pàgbà wẹ̀ yìí ní bá lọ láàrin ìyá ọba wọlulẹ̀ wọ́n bá ní kí ló dé rọmọdán yìí náà ni ó ah! ẹ̀sìn yìí wá lágbára o. inú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ma ja'ala Allahu fi din min haraj ìdẹ̀kùn ẹ̀sìn nìyẹn àti pẹ́sìn wa ọ̀fẹ́ ká mú tó tó ti pẹ̀lẹ́ tí ì bá ti ṣe wọ̀ ìlànà nẹ́bì nìyẹn nu gbogbo àlámọ̀rí ẹ̀sìn àti táyé èyí tó bá rọ̀ lànà sàlá máa mú. bákan náà hadithi yìí nínú àgbáyé tá a bá ń bẹ̀ ni pé nítorí síwájú kọ́ àlàlà á pé ká máa mójú kú ò níbi wọn lè ń sẹ lọ́hùn ọ̀hún ni lágbájá sẹ̀mí láyé bá ti máa kú nìyẹn àwọn mùsùlùmí náà ẹ̀mí àti wọ́n tún ṣe bẹ́ẹ̀ láàrin wa àwọn ẹlòmíì ò dẹ̀ ti chéǹjì láti jọ yìí a dẹ̀ ṣe títí báyìí àwọn ọmọdé ń jogún ẹ̀ lára wa mo ti sọ ní ìjòkó wa bíbáyìí àwọn ọmọ wa kan wọ́n wà ní tàbí yẹ mo wá wọ́n ti yanra wọn lóde oṣù mẹ́ta báyìí mo bẹ̀ wọn gbà títí ìṣe máa pè wọ́n pé ti ń dẹ́dẹ́ wọ́n ń sọ fún wa ká sì máa ní àtẹ̀mọ́ra nípa sùdá káàbà tiẹ̀ gbẹ̀sẹ̀ ká gbẹ̀sẹ̀ fẹ́ sìn kọ́ má jẹ́ fara wa ká fi jà fọlọ́hún jà àti wípé àwọn tó bá tún jẹ́ olùmọ̀ àbáwọn olùkèké àbáwọn adájọ́ à wọ́n gbọ́dọ̀ láwọn ọ̀wọ́ alákọ̀ọ́lé yìí o ẹ̀rí fọlọ́hún kẹ́ ti sọ fún anabi sọlọ́wọ́ àtúnlá yìí pé wàlá òkun ta fọ́tọ́n wàlẹ́ ìdọ̀lùkọ́lbí làǹfọ́tò lè sọ̀rọ̀ tí ànábì bá jẹ́ onínúkú ọkàn rẹ̀ le gbogbo àwọn ẹ̀dẹ̀ sì máa tún kákò lẹ́yìn ẹ̀ àwọn wẹ̀yìn báyìí ò ní bẹ́ẹ̀ nìkan mọ́ ẹ̀rí ìyàwó ògbélé ẹlòmíì inú líle yìí náà ni inú líle yìí ni wọ́n bá ti fẹ́ wọn sàrà à ah, kíni kọ́ wàlá tọ́lẹ́tù hà á kí ló dé mi ò fẹ́ pálapàla tí ń ti yẹn tọ̀hún ṣe pálapàla èwo lọ́wọ́ á rí tí ò ní ṣe pálapàla. ó lè rí gbogbo àwọn èèyàn náà máa ṣe pálapàla kódà àwọn ṣe pálapàla gan. طلبه حلبه باب تاوي حدثنا محمد بن كثير حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن عن زبيد عن مرة عن عبد الله قال إن الله تعالى قسم بين بينكم أخلاقكم كما قسم بينكم أرزاقكم وإن الله تعالى يعطي المال من أحب ومن لم يحب ولا ولا يعطي الإيمان إلا من يحب فمن فمن ظن بالمال أن ينفقه وخاف العدو أن يجاهده وهاب الليل محمد بن كثير hadathana wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n ní sùfìyàní fún wa nírò látọ̀dọ̀ zubayr amúrọ̀ látọ̀dọ̀ múrọ̀ múrọ̀ náà lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní inna allaha ta'ala dádájọ́ ọlọ́run ọba àlekè ọlá wọ́n sọ àmọ́ baynakum akhlaqakum ọlọ́run ti pín wá yín fún yín kama qasama baynakum arzaqakum gẹ́gẹ́ bọ́lọ́run ti pín jẹ̀mú yín fún yín wa inna Allaha ta'ala àti bọ́lọ́run ọba àlekè ọládàáwí yóò yu'til mala man ahabba wa ma la yuhib ẹni tọ́lọ́run bá fẹ́ yóò fún lówó àtẹni tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí yóò fún lówó ṣùgbọ́n wa la yu'til imana illa man yuhib ọlọ́run ọ̀wá nífẹ̀ẹ́ nìkankan nígbàgbọ́ àfẹni tó bá nífẹ̀ẹ́ sí o ló máa fún nígbàgbọ́ àsáwà tá a nígbàgbọ́ yìí àsọlọ́hún fẹ́ràn wa ní ọlọ́run má jẹ́ adẹni ẹ̀kọ́ ọmọ ndọ́nẹ̀bìl mẹ́ẹ̀l ẹni ọba wa fowó sáhùn àníyàn fíkọ́ tí ò náà wà káfàlẹ̀ àdúwà àníyàn jáhìdà ó dẹ̀ sì páyà ọ̀tá kọjágún wàhábà láìlà ó tún bẹ̀rù òru àníyàn kábìdà kò fi ṣàìsùn kò sí wàhálà ń bẹ kó wojú rere ọlọ́run ọba ń bẹ́ẹ̀ ó ní ẹni tí ọba rí kankan sínú ogun nǹkan tá a sọ yìí fali yuktir min qawli la ilaha illallah kọ́májẹ gbogbo ọgbọ́ fún òun dá o kó jẹ́ kí gbólóhùn la ilaha illallah kọ́pọ̀ lẹ́nu òun wa subhanallah walhamdulillah wallahu akbar ọ̀pọ̀ nínú tó wọ́n máa rí. wọ́n ta bá wo hadith yìí a máa rí àlàyé tó tóbi àlàyé ìwà alápọ̀nlé bó ṣe pàtàkì tó ìkejì ni wípé fọmọ nìkú tó lè ya bilbokol ẹni tí wọn bá fi ahun ṣàdéhùn fún àti ìmọ̀ afáyà ọ̀tá tí e sì ṣe tí e ṣe nẹ́fìlà lóru ọ̀yà jáde àyà ọ̀pọ̀ o gbogbo ọmọ abọ̀ fún yẹ́yẹ́ o ẹ̀rí kó jẹ́ kí wàá dùn àyíkó ṣe kí ni o ó pọ̀ dáadáa. Uh, are you correct? ẹ̀rí kan kan díẹ̀ yìí. wọ́n ní báàbù ojú ọ̀nà tí ń sọ nípa òun náà kí. ìyẹn jẹ́ aláfẹ̀mífò alágbọ́kẹ̀kú sọ wọn ni hadathana yahya bin bukayr. hadathana yahya bin bukayr qala hadathana al-layth an an an ibn ajlan an al-qaqa' an abi salih an abi hurairah an an-nabi sallallahu alayhi wa sallam qala. ليس البنى عن كثرة العرب ولكن البنى بنى النفس kíyẹn jẹ ẹni tí ó máa ka ẹ̀mí kú tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí gan ara lè pé ọ̀rọ̀ ẹ̀mí Yahya ibn Bukair haddathana ọwọ anilẹ yìí náà sọ fún wa ikú látọ̀dọ̀ ibn Ajlan látọ̀dọ̀ al-Qa'qa' látọ̀dọ̀ Abi Salih Abi Salih náà lọ́wọ́ látọ̀dọ̀ wọn lọ́wọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní laysa al-ghina an kathrati al-arad kìí ṣe kí kìí sọ̀rọ̀ òun ni kí dúkìá yẹn pọ̀ walakin al-ghina mọ́wó ti ń jọ́rọ̀ òun ni ghina náà ń yàrá ọ̀rọ̀ ẹ̀mí al-arad òun ni nǹkan ìgbádùn ayé ghina náà òun ni kí ẹ̀mí yẹn má máa nẹ̀gà sí ohun tí ń bẹ ẹgbẹ́ ohun títà ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nìkan ní ọjọ́ lójú wọ́n fi hàn pé àlọ́sìn àkẹ́kẹ́ ọ̀rọ̀ pàápàá táàyìn òun lọ́rọ̀ ẹ̀mí ayọ̀ ẹ̀mí kọjú pé kèrò èèyàn kó kéré nítorí pọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ dúkìá gbẹ̀ lójú kòkòrò ọ̀dà òṣìṣẹ́ náà ọ̀rọ̀ ẹ̀mí yìí ó máa máa wá pẹ̀lú kéèyàn máa ní bùkátà sẹ́nìkẹjọ ọlọ́run lọ ọlọ́run ni kéèyàn máa di léèrè kí ẹ dẹ́sì tún máa yọ́nú sí ìdájọ́ ọlọ́run kí ẹ tún máa dúpẹ́ fọlọ́run lórí ìdẹ̀ra rẹ̀ ó ṣe wípé tí nira bá mú yẹn gan ọlọ́run lè yàn máa lọ kí gbàǹjarè bá. سليمان بن حرب حدثنا حدثنا سليمان سليمان بن حرب قال حدثنا عماد بن زيد وسليمان بن بن المغيرة عن عن ثابت عن انس قال قدمت النبي صلى الله عليه وسلم عشرة سنين وما قال لي أف قط وما قال لي لشيء لم أفعله ألا كنت فعلته ولا لشيء فعلته لما فعلته سليمان حدثنا سليمان بن حرب أبو عصره وني حماد بن زيد ọsọ fún wa àti Sulaiman bin al-Mughira wọn lọ́rọ̀ ìwà alátọdọ sábìs sábìs náà lọ́rọ̀ ìwà alátọdọ Anas Anas ní khadamtu an-nabiyya sallallahu alayhi wa sallam ó ní mo bá nẹbi mú gbá máa wò olùdí ọdún mẹ́wàá aṣọ sinin fama qala li uffi qat àti wínú ash-shama'il al-muhammadiyya àwọn ìwù àti ànẹbi àti sọfù àmbẹ wọn làwọn ẹsùn sọlá wọn sọ pé sí ọgbọ́n wọlé òwí bẹ́ẹ̀ kọ̀dẹ̀ sọ fún mi fún kankan tí ń ṣe wípé ó ti jẹ́ tó o ṣe ó ti jẹ́ tó o ṣe léyìí ọ̀la lè ṣe yín fa àjù kí n dẹ̀ ṣe nǹkan ní sọ̀tọ́ láwọn fẹ́ pé lè máa fa àjù tà kílé tó fi ṣe wọ́n ní kò wíri ọdún mẹ́wàá lòun dẹ̀ fi ṣe bọ̀ yìí sí ẹjọ́ àwọn ọjọ́ ànábì sallallahu alaihi wasallam yìí oúnjẹ àlàyé wàtá ànábì máa ń àti ìbágbépọ̀ rẹ̀ tó dáa àti bẹ́ẹ̀ mẹ́rẹ̀ ṣe máa ń tẹ̀dẹ̀ àti àìní máa bẹ́ èkú lórí pé kò yí pípọ̀ wa dáa máa ń bẹ́ èkú ni ohun tó ti bàjẹ́ ti bàjẹ́ ọ̀la tó ṣe mọ́ ìmọ̀ wa bẹ́ èkú lórí ohun tó ti lọ àti ìfọ̀ ahọ́n mọ́ kúrò níbi èébú àti wípé àìmáa ṣe àmójúkò níbi àwọn àlámọ̀rí tó jẹ́ dandan yìí fíyàn bá máa ṣe tàṣámọ̀ níbi àwọn àlámọ̀rí tó jẹ́ dandan yìí kì í sí wàhálà kan lé kama wá ṣẹ̀dẹ̀ níbi àwọn àlámọ̀rí yìí ọwọ́ àna bábẹ̀ amr bil ma'ruf wa nahy anil munkar ẹ̀rí sọ nípa bẹ́ẹ̀ ìwọ̀n tó bá jọ́rọ̀ ẹ̀yìn ẹ̀sìn kò túnmọ̀ fún àtúntò aláwọ̀ dákẹ́ àjọyé wa o téèyàn ọba ṣe àtúntò aláwọ̀ sọ téèyàn bá ṣe nǹkan tẹ́sìn ní a ṣe àtúntò aláwọ̀ ṣe kí ni o yọ sọ fún yẹn ìgbé má ṣe léyìí mọ́ ọ ọ̀dà o. agbọ́dọ̀ gbọ́ yé síbi pé àbá anẹsùn ló di ọdún náà lóhùn bá anẹbi ló kódà kọsán pé kí ló dé omi kí ló dé omi ṣe yìí. kò yé dáadáa o. ibùdó abilà aswad hadasana. hadasana ibùdó abilà aswad kọ́ọ̀lù hadasana ma abdulmali bin amu kọ́ọ̀lù hadasana sahamatu bin abdulrahman bin al-asam kọ́ọ̀lù sami'tu anas bin malik. يقول كان النبي صلى الله عليه وسلم رحيما وكان لا يأتيه أحد إلا وعده وأنجز له إن كان عنده وقيمة وقيمة قال ابن أبي الأسود حدثنا هو صحيح عبد الملك صفوة عبد الملك بن عامر هنا صح آه، حامد بن عبد الرحمن بن الحصن ọsọ fún wa ibi mọgbọ Anas Malik radiyallahu ta'ala anhu yaqul qala nabi sallallahu alaihi wasallam rahima aláàánú ni. ẹnì kan ní wàá bá nẹbi ká nẹbi sálùkáwà ní fàbí kó pé àlùkáwà níyẹn tí nǹkan yẹn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀. wa uqimatis salat wọn ni wọn gbé òun dúró lábàá òkú kan bá a fa akhadha bi thawbihi ọwọ́ amú ànẹ́bí ọ̀fà sọ ànẹ́bí. ọwọ́ sọ yìí pé ìnẹ̀mọ̀ bákìyàmí ni hajj ti yẹ sí o ọkùn díẹ̀ bi mi o wà á ká fún àǹsáàhà ẹ̀rù ń bà mí o ọ̀kọ́ ọmọ máa à ń sọ̀rọ̀ ń fi parí bùkátà rẹ̀ tó máa akọ̀bálá hàn kọ́lá nẹ́bí sọlọ́rọ̀ àtọ́lá rọ̀hìnmá ni aláàánú ni oníkẹ́ni tí máa ń E kí àwọn yẹn. ẹnìkan ò ní bá ilà wàhálà àfi kọ́ sàlùkáwà ní gbogbo wa gbà nǹkan báyìí tọ́ba yóò ti sàlùkáwà ní anjazala ọmọ máa fi àdéhùn yẹn nǹkan ẹ̀ǹdà tí nǹkan yẹn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀. wọ́n ní wọ́n wá gbẹ̀rún dóńjọ́ kan wọ̀já àhù àrọ̀bí lábọ̀ oko kẹ́ndẹ̀ tí wàá bá nẹ́bí sọ́lọ́lọ́ọ̀ àdìọ́sẹ́lẹ̀ lọ. innama baqiya min hajati yasira ya mi è mi ya sì kún díẹ̀ nínú bukata mi wọn àkàfù ansa ẹ̀rù ń bà mí kó tó ma ti gbàgbé rẹ̀ ọkọ ọmọ máa wù ànábìá dìde tó yá wa sọ hàtà faragha min hajati fi aqbala ẹ̀kọ́ káàdì ẹni wọ́rọ́wọ́rọ́ ní ọ̀kan náà àwọn afá mọ́ríkàtì ìtàn máa ń pè ní gàmọ́wí. ó ti pẹ́ àwọn alọ́sọ́dọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ njọ́ yẹn wọ́n sì fẹ́ gbá ní àárín kí balabala bẹ́ẹ̀ náà àtọ̀kan náà àwọn afá wa. wọ́n á fẹ́ lọ bí mòlúdì. ọgbẹ́lẹ́ ìsìn sọ yìí bọ́yá bíi ninety seven sí ninety six lọ́gbọ́dọ̀ jẹ́ ó ti pẹ́ díẹ̀ náà. gbogbo àwọn ọmọ tá à ń bí ń gbà nìkan ti ń dàgbà báyìí so àwa àwa lọlẹ ọwọ ń palẹ̀ mọ́ mọlúdì ní wọ́n sá ń jẹun náà ilẹ̀ tí gbogbo yìí tí ń wíyà ti fẹ́ wọ bí aago kan nísà ń sọ̀rọ̀ ẹ̀fẹ̀ táwí àwàdà táwí lágbára nínú àwàdà rẹ̀ tó sọ nígbà táwọn ọlọmọ sáré ó láwọn rí àwọn ẹnìkan tí wọ́n ń kírun lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ra ń jẹ kí wọ́n tó bẹ̀rẹ̀ ẹrùn kù sí súnà wọ́n wá gbóúnjẹ yẹn kalẹ̀. ẹsùn mọ̀ wípé àwọn ajá alẹ̀ lábáwá pàápàá jùlọ ajá Sudan àbáwọn ajá Saudi ẹrẹ tó yìí igun ni wọ́n máa ń jẹ. kódà ọ̀kẹ́ nínú àwọn èèyàn wa ó rí Saudi nígbà tá a fi wà ní Juda tá ń lọ gbowó sàárọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ni o lè rí rẹ̀ gbà ọ̀bá jẹ́ student orí ó béèrè passport ẹ̀kọ́ sọ Saudi o. àwa lọ bẹ̀ ní Juda yìí. ará lọrin làáfàá ni ọmọ àfáà gbà ni ní dáàbò ẹ nílọrin àjọ lọrin wọn wá rí ológin ní Saudi ó rí bẹ́ẹ̀ kẹrẹ ṣe rí bí wọn ni ẹwọ bí rámọ lọ ẹwọ bùkún Ọlọ́run bó ti yọra ológin nìyí ah, ẹwọ ẹkẹ bó ti rí bí ẹrí ológin ni adìẹ tọ́ba ti wó ẹran kó lára ẹ̀ náà báyìí yóò fègún lẹ̀ yọ́ máa lọ olóko fún èsì ìpamọ́ títí bá kan abẹ́ tóbi tó àwọn ọmọ ajá bí tí ó tóbi tó yọkàn máa rìn kì í bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó àfàyẹ wá ní <laughs> bẹ́ẹ̀ ní ti Sudan rẹ̀ tó àwọn ilé ìsìn wọn bá kan yọkàn wà wọ́n àjọ wà ní mọ́tàmù báyìí tájọ máa jẹun àtàwọn olókìní yẹn wọ́n rẹwà tí wọ́n tẹ̀sí wọn sẹ́ra dáadáa tí wọ́n tóbi èèyàn rí gá ah, hàn hmm, ọ̀dà wọn aago jẹlẹ wọn bá kírun ajá ọ̀hún bá bẹ́ẹ̀ kẹnu bó jẹ ẹni tó ń sè mọ́ọ̀mù ní ẹ̀la fi ọ̀ yẹjú bùkátà tó lọ ẹni mọ̀ pé oúnjẹ náà wà nù dánilẹ́bí ní ká yẹjú ńgbà táwọn òsì gbọ́ súnlẹ̀ yìí ẹni ó sè mọ́ọ̀mù gbogbo àwọn tó wà lẹ́yìn wọn kálukú ṣe ẹni tí ń ṣe gbòó. níta jẹ́ ọba àti ni o ọba àtẹ̀rẹ́ ló wà àgbọ̀ kẹ̀lé oúnjẹ gbó. wọ́n lè láì sùn. lè bá kọjú lè bá láti láti ìròyìn ti o. òun nínú àwọn tí ń ṣe fún wa lálẹ́ ẹjọ́ nìyẹn ó ní ṣe màdàmù sọ pé kẹ́nìkan máa lọ kí òun jẹ mẹ́fà wọn yẹn àsìkò òun wá tó àwọ̀ sí ń bẹ láàrin òun àti ará ilé rẹ̀ ọba sì wòye pé àsìkò òun ti tó àwọn èèyàn ti máa rin sí ilé mọ́mú ọba lọ mọ́sálásí ó tiẹ̀ kúkú fẹ̀mí gbé parí lóńgbà tí ó di bíi sálámù ọba di asálámù aleykum ìyá mọ̀nsúra sálámù <laughs> aleykum bàbá mọ̀nsúra. ó wà sí àmọ̀ fún àwọn òsì jọ láwọ̀ tẹ́lẹ̀. ó sà awa sí gbogbo àwọn ẹ̀fẹ́ yìí ọ̀pọ̀ tó wí lálẹ́ ẹjọ́ ní ìkótódi kó ń sọ ọ yá ká wọ́n máa dá sí kiri tẹ̀lé òun lọ́dún òun níbi tó lóun lọ́jọ́ ní. wọ́n bá ti gbé kan sí yóò ọ eléyìí ò tẹ̀lé fi rìn mi. ó sì débi ọkọ̀ orí stéèjì padà wẹ̀ ẹ̀rú ọ̀hún bò wọ́n ti kú bẹ́ẹ̀ ṣe lọ́kọ̀ sí màmá gbogbo ọ̀rọ̀ rẹ̀ pé hakikan ṣáàdà mọ̀ káfà fa iná kọ́lbà ìdá sọ́fà ọba ju wasalaamu aleykum wa rahmatulah ó sì wáàsí tán ó ní wáàsí tán ọba gbé máa kílẹ̀ ńlọlé náà ni ẹ dàbò kí lágbọ́ nu ilé ẹ àlù tó máa ń ṣe nínú kíní àwọn ọ̀nẹ́ta ẹ bá dúpẹ́ fọlọ́run tọ́lọ́run là gbogbo àwọn tó kún ọlọ́run jẹ́ wọn ródòdó. wọn lè padà ń bí jẹ́gẹ́jẹ́gẹ́ wọn kó lánàá léèyàn bá máa bá kiri ẹ̀dá tún wá àti wòlárí mú mi lé ni wọn á fẹ́ fàyọ̀ táwọn ní òtí lọ bùkátà tuntun àníbìnrin wa sọ irun ní o irun ní o ìgbà bùkátà wa parí lọ wọn sọ àti ọkọ ti hadith yẹn lè ìwà jùlọ ń bẹ àti pé máa ń tìyàn lóko kòrò pé ká ti kí ni o pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú aláìmọ̀kan sọ́mọ́ aláìmọ̀kan lọ́ba yẹn ẹ má jẹ́ agbáwò yẹn sórí kan sípò kan náà anzilu nasa manzila hàn ẹgbẹ́ àwọn èèyàn sípò wọn manzila dà hàn ẹgbẹ́ wọn sípò wọn sẹ́fẹ́ kí wọ́n kọ́ lọ́hùn níwájú àtòjíṣẹ́ rẹ̀ ẹni tí ọba yé ẹrẹ̀ ńlẹ̀ pátá eló rẹ̀ ẹgbẹ́lẹ́bù rẹ̀ wálẹ̀ irú lábọ̀ ògbó yẹn kò ṣe ń ṣàlàyé fún pé irun ti tó irun ti tó bò ó mo ní mo ní bùkátà sí onírun tó kí ni jẹ́ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ òdì mí àtàtàlá dẹ̀ ní sòrò bẹ́ẹ̀ náà làwọn ìyàwó wa ni ó ọ̀dẹ̀ lọ́gẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kẹ̀yé mi alikọ àbíkílẹ̀ ṣe alakọ̀kọ alakọ ni kò sí wọn jọ ẹ kọ̀kọ́ yanjú ilé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wọ́n á yanjú ńgbà ni ẹ máa lọ rẹ́ mi gbọ́ yòókùn ṣùgbọ́n lónìí ohun tí bẹ́ẹ̀ ọba ti wọ̀ ọ́ láwọ̀ á yí pọ̀ lónìí bí mi náà bá rí ọ ńdọ̀lẹ́bi o. bákan náà yóò tún máa yé wa yí pé wọ́n ti ṣe ìkọ́mọ̀ ẹ̀jẹ̀ agbọ̀rí bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìkọ́mọ̀ kótó di pé lábọ̀ ògbó ní ẹ̀ parí ọ̀rọ̀ wọn ò lè ṣe ìkọ́mọ̀ ní alọ́rọ̀ àǹfààní wà fún wa àsìkò lè gùn kí wọ́n ṣe ìkọ́mọ̀ tí bùkátà kìí bá ń bẹ kótó di pé yẹn ó ju tẹ̀síwájú ẹ̀rọ níjọba bá tún láyà á tún káwọn ọ̀rọ̀ míì wá lórí ẹ̀ ọlọ́run kò tún fún wa nígbà

قال حدثنا سفيان عن ابن المنكدر عن جابر قال ما سئل النبي صلى الله عليه وسلم شيئا فقال لا قبيصة حدثنا قبيصة صفوة أن سفيان صفوة قال تدى ابن المنكدر لا تدى جابر عبد الله رضي الله تعالى عنه ó ní النبي ليرين anabi أو nǹkan kan rí ọwọ́ aṣọ tí ò النبي ẹjọ́ àná àti bọ́ọ̀rẹ́ rẹ ti pọ̀ tó wọ́n ní báni bá tiẹ̀ fẹ́ wírọ́ dùn báyìí tí wọ́n sọ pé kò sí. Ah! Ah! ànábì èso tiẹ̀ ní kéwì tí nǹkan yẹn bá wà lọ́dọ̀ rẹ̀ yóò fún yẹn tí ò bá sí yóò sọ bil uslubin munasib pẹ̀lú lánàá tí ó dùn ẹnìyẹn nú tí ò ní máa rọ ọba níjẹ́ pé sálá wa ní nsọ fún gẹ́rẹ́ máa mọ̀ pé mo fẹ́ lọ fira mi ṣe mo fẹ́ fira mi pa mi dì ní ńlọ wí fún ta ló ní wí fún. حديث توكاين نعم حدثنا دولين إن شاء الله نعم حدثنا فروة بن أبي أبي المجراء نعم قال حدثنا علي بن مشهير مشهير عن هشام عن هشام بن عروة قال أخبرني الفاطم بن محمد عن عبد الله بن زبير قال ما رأيت مرأتين أجود من عائشة وأسماء أني فروا حدثنا ابن أبي المغرام أصفوا أني علي بن مسهر مسهر قال ولا ترى هشام بن عروة هشام بن عروة قال القاسم بن محمد أخبرني إذا ما النبي هو مبين ودابد بقي وبعد سوا تجيبني so القاسم بن محمد kati ẹ nínú ẹ̀kọ́ أنا a الله ní ṣùgbọ́n àgbọ̀dọ̀ wí kú níyàwó wọn tó di bẹ́ẹ̀ a lè jẹ́ kó kó fi má dà ó kó fi má dà pọ̀ tí àwọn péré lé ní sẹ́yìn ọba sọ́ra àtàlátù tí o ti ń bẹ̀ ni tó di yé tọ́ súnnà ni pé a lè jẹ́ kó ànẹ́bì ṣùgbọ́n àgbọ̀dọ̀ jẹ́ kú níyà rẹ̀ kásọ̀ mọ́ Muhammad kó tó máa jẹ́ Abul Qasim àgbọ̀dọ̀ dẹ́ wo mọ̀rọ̀ bó ó ló fún mi níròyìn kọ́ alásọ̀dọ̀ àtìláyé fún oṣù bẹ́ẹ̀ ó ní mi ìrọ́bìnrin méjì tọ́tọ́ rẹ táyà ìyàwó àìṣà ọjà lọ́ta ya àti àwọn méjèèjì gẹ́gẹ́ tó yàtọ̀ síra wọn ẹ̀wọ̀ káàní ti ṣe á ìlà ṣe máa ń pa nǹkan pọ̀ mọ́ nǹkan fáwọn èèyàn pé yóò yóò yóò kó fún yẹn ìdè má mẹ́yọ̀ kan yìí lọ ọ̀yá gbà yìí náà kù gbà sọ ọ̀yá gba bàtà ọ̀yá gbà fìlà náà níbi ìyàwó máa ń ṣe nìyẹn hata tàbí kó sì máa káwọn nǹkan ẹyọ kó máa kójọ ìdàká nàìjíríà máa ń dà á sí nǹkan yẹn bá ti wá pọ̀ dáadáa ọ̀sà máa yọ àpè fáwọn èèyàn yóò ké sáwọn èèyàn yóò máa ha fún wọn wọn ni àwa máa ń ṣe bẹ́ẹ̀ wọn lè wò pé léyìí òtí tó ha àwa kójọ tí ó fi pọ̀ dáadáa àwa ké sáwọn èèyàn bí wá ẹjọ́ wa ní òfin yà wá jẹ àwọn obìnrin. ẹ wá rí ìyàwó àtìmọ́ tí wọ́n tí wọ́n tún yàtọ̀ wọn níbi táwọn ń tọrọ dé láàtúnṣe kò ṣe àlè èyí sẹ́ ń kẹ̀kẹ́ kù fọ́là gbogbo ẹ̀ náà mẹ́fẹ́ lónìí ẹ̀rí ẹja wa ní ọjà àwọn ọ̀yá yìí nínú àgbọ̀yé tá a bá nù hadith yẹn ọlá àyàwó Aisha àárín ń bẹ àtìyàwó Asma àti bí wọ́n ti ń tọrọ sí bí wọ́n ti máa ń ná dúkìá láàrin àwọn tálákà àtàwọn tó ní bùkátà ọlọ́run jáwa ní olè wùwà bí wọn ká lè wùwà bí ànẹ́bí ogun dáhùn sí ní pẹ́pẹ́ fúru síwájú ọlọ́run níjọ́sìn ọlọ́run gba alẹ́ sí fún wa. هذا وصلى الله وسلم

Hmm. Abdullahi ibn Mas'ud ibn Mas'ud náà. Ọ̀rẹ́ ló sọ pé àdébìyà ìjókòó àwọn àti ẹ̀ sí wà fún wa ọmọ wa dá sọ ní Muhammad alẹ pé láàbù kínní kan lónìí náà ta tá n sọ lẹkọọ tẹwọn pé kéwù jẹjọ ni ni àbí sálùsù sálàm sọ wípé ya aba Umairi mọ fàlẹ nùgbẹ ọmọdé dẹ kábímọ lẹni àbí njọ dá n sọ ọkọ njọ keje alẹ pé láàbù kínní kan àbẹ ti gẹẹsì dábàá wá àbú yẹn fọmọ jẹ pọsi ẹ̀kọ́ tá nẹbi kọ wa nìyẹn kó fi má dà pọ nítorí pé nìyẹn ti ń jẹ Muhammad. náà náà. náà tẹ̀lé ètò dà gẹ́gẹ́ bá wà fáwọn àti sàlàyé pàpà ní wọn dábàá ka tìbíyàn lil-Imam an-Nawawi rahimahullahu ta'ala tìbíyàn àlàyé lẹ́kùnrẹ́rẹ́. fún àwọn ẹni tí wọ́n gbé koran dání bó wọn ti máa lò pẹ̀lú koran ìgbà wọn bẹ̀rẹ̀ sí ní mú àlàyé wa lórí rọ́tìlì koran tàbùtìlà wọn ni pé ká máa ta láti bá kọ́ra wá bẹ̀rọ̀ bí nẹ́ẹ̀sì kéde pé kéèyàn kọ́kọ́ ka bẹ̀rọ̀ bí nẹ́ẹ̀sì kọ́ aka fálákì lẹ́yìn ká lọ lẹ́kọ̀ọ́ ń parẹ́ ẹni téèyàn ò fojú ẹ̀sìn la gan ló máa ń ṣe tó ká sọ́ra gan téèyàn bá ka wọ̀ ṣáàmùtì náà èèyàn wá wíwọ̀ láì téèyàn bá wíwọ̀ tó há tán èèyàn wí àlàmúnẹ́ṣọ́ra sẹ́ẹ̀rí gbogbo ọmọ tó yẹ hẹ́nẹ̀ ọlọ́run ló wọn sábàbí rẹ̀. obìnrin téèyàn ọba gbọ́wọ́ sókè ń rí òun ṣe mọ́rọ̀ yẹn máa ń dàbí awẹ́wà nígbà tó lọ́n sọ pé fádìrì ìbò òun ná sani sọlá ń sàlàyé yìí pé ẹ lù wọn dọ́rú gbáǹgbá yìí ọmọ bá rẹ̀ ṣe lílù tí ò ní ṣe ní sùtà ìgbà tẹ ìlú ra yín tẹ́lẹ̀ ṣé màá ẹni téèyàn ìlú tẹ́lẹ̀ téèyàn kẹ̀ sí wọ́n tó ṣe pé tí aṣọ náà lọ́ba á ní ìtumọ̀ sí ìgbà àwọn àdúrà ẹ̀ sí òsì ń bẹ̀ mo mọ ní ọmọ ṣùgbọ́n ẹ̀dẹ́ máa ń jẹrà yín kúkú tẹ́lẹ̀ ẹ́ ẹ́ ìkúkú yẹn bá dùn mí ṣùgbọ́n ẹ̀kẹ́ sọ fún yín péjà yẹn ó tẹ̀lé lónìí kí ni ètò lọ́wọ́ ní kàtẹ́ mi. bẹ́ẹ̀ ni pípọ̀ nú àwọn ọmọ wa ẹ̀hẹ̀nẹ̀ láti fi kọ́ ọ. ọmọ báyìí pé ìgbìlì yẹn máa ń jámọ̀ jù bí kéèyàn ṣe tí mo bá gbọ́ mú kíní kan tó ṣe pé kíní yóò ti sáré pàtàkì yóò change kíyàn má ti jọ dẹgbà bí yẹn ṣe máa ń ṣe kíni bí yẹn ọba ti rí lò láti lè ṣe bá mi sọ sálá ń ṣe ṣe ìyẹn ń fara díẹ̀ díẹ̀ nìyẹn ìyẹn ó sì máa tún díyẹn kù ọ̀nà tí ó gbà kù ti kọ́rọ̀ tó da ṣùgbọ́n sí sọ̀rọ̀ yìí ni ni máa jáde ẹlòmíín máa ń sọ pé ó ní ìyàwó òun dàrú àlàyé ń bẹ láàrin wa ẹ̀rẹ́ àbúrò yẹn dàrú ìyàwó rẹ̀ náà ní bá wí ní wàláì èmi àti àwọn ni wọ́n máa ń nù àbábá ẹwò ilẹ̀ ká arákùnrin ta wí yìí mú ni. ìwọ tóbìnrin yẹn ń sọ orí wa báyọ̀ gbóhùn òkè ni. a ah, oní kí ló dé nígbà tóun ń sọ máa bẹ́ yín. kó lè jáde máa sọ fóun kórè òun dàrú orí òun dàrú torí kí lélẹ́ yẹn. àwa rí ya kẹ̀sí ń bá wọn wí bẹ̀ báyìí akọjá báyìí aya rẹ̀ lágàárà. wọ́n wà lórí ẹni yẹn kì. wọ́n á ní bọ̀dá ẹ̀yin náà máa ah, ti lẹ́ wọn o. a kéèyàn máa máa ti dùn ìyá yẹn sọ pé mo dáa máa ń sọ fún yín náà nìyẹn bí náà làwọn àbá dá sí àwọn náà máa ń sọ fún pé wọlé lọ oníwọ̀n ti gbọ́ yé oníwọlé wọlé lọ. nítorí bẹ́ẹ̀ kò dáa tá a bá ti ń dín kínní yẹn kù pẹ̀lú pé àní máa bú wọn àní máa ṣépè á sì máa dé òun yẹn pé sọmọ pé egun ti kínní yìí ni káì ọyájú kínní kan tí o ṣe pé díẹ̀ díẹ̀ sí nǹkan yẹn ó kẹ́ fi tí ó fi ní ìtumọ̀ sọmọ wọn wá ti di pé ẹ̀hẹ́ o ti ṣe bẹ́ẹ̀ sì

àwọn ah, ọmọ ilé ìwé ẹ̀rí ajábátẹnu bọ ìjọ òmùwa ẹ̀ bá kọ́lẹ̀ nìyí wọ́n wá fara nu àwọn àbúgbẹ́nu aṣọ àwọn bọ́ọ̀lù àwọn ti a ẹyin bọ́ sára rẹ sùn bọ́ sára sọ yẹn wọ́n ní ká lo méje yẹn náà ká sì lo yẹpẹ àti kàáfẹ́ nù tẹ́lẹ̀ àwọn àfa àwọn àlùfíìkì olùwẹ̀yà sá ṣe nọ́ọ̀kù bá sọmi nà lọ́wọ́ lẹ́nà tí wọ́n wo kíra yẹn tí wọ́n mọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n nígbà tá a ti rọ́ọ̀lọ̀ kankan wá káwọ́ lè yí tá a mọ̀ yẹn náà ṣùgbọ́n sára rẹ tọ́wọ́ ó fi èpè fọ́ á nù torí wo ló wò ní náà ẹgbẹ́ ní màdẹ́lẹ́ ọ̀yá wọ́n dá ọ̀yá ọ̀yá ṣé aláṣẹ. a èyí tí mo mọ̀ òun ni wípé àwọn ará habasa jè lónìí tí wọ́n fẹ́ẹ́ lọ owó kàbáńjọ́ kìíní àná tí ẹni tọ́jà láṣẹ ẹ mọ́kà níjọ́ yẹn ìyẹn bàbá bàbá nẹ́bì tọkọ fún ọ yìí pé hàn ṣé òun tó sáfẹ́ lọ ṣe nìyẹn sọ̀rọ̀ àwọn ẹran tó kó lọ́nà yẹn dáyẹn padà ilé yẹn mo kan. ti ń sọ tọ́ba yọ̀ǹda kan tẹ́lẹ̀ dání bá yọ̀ǹda kan owó ọba lọ owó ni ṣùgbọ́n ẹ̀rẹ́ òun lọ́kàn mi. àwọn ẹni tí wọ́n wá ń jọ yẹn láti Ethiopia àwọn náà wọ́n tún wá àdìsí rinlẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n pé ṣíyà ni wọ́n ìmọ̀ ìmọ̀ ń parọ́. à wá wò ìmọ̀ ọ̀rọ̀ gbígbà wá wo débi kókùtà aláàbà fi mọ àwọn àdìsí tó lálàáfíà lọ́wọ́ lórí ẹ̀ nínú àwọn àṣọrọ́tù sáà ni tọ́fíìsì wá gbé òkòrò pàwọ́ tá a bá lówó hajj ẹ̀já tètè lọ.

inú inú táwọn àfáàfin sọ́wọ́sí kò pé ọ̀tọ̀ bá lówó ó lè dájọ́ mọ́kà táwa náà lọ owó wa la fi lọ ẹnì ẹ̀gbìn ọ̀rẹ́ wa lọ òdodo mo ń sọ fún yẹn adájọ́ a ti ta fóònù tí ń bẹ lọ́wọ́ wa a ti yáwó sọ̀rí kọjá mẹ́ta gbàtà sì dé mọ́kà a ṣiṣẹ́ owó sẹ́tari a fi ṣẹ́ gbèsè ojú bẹ́ẹ̀ lọ lẹ́yìn hajj gbàtà dé hajj ààrẹ ti gẹ̀ẹ́sì àyẹn lè ṣe lásìkò hajj tí ọba ti díṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọ̀gá tó ní Abdullahi gbé wọ ẹ̀ ó lè ṣe kọ́sà sì má jì lọ́wọ́ torí gbogbo sẹ́sì yan ti ṣẹ́ tó ní táìmù ni ọ̀fẹ́ ṣe tọ̀ wáàbù wákàtí mélòó ló fi ṣe bí ó bá pọ̀ tayọ ọ̀fẹ́ ṣe wàhálà àti mariwa wákàtí mélòó lè ṣe bóyá orí lọ wá gẹ̀ ní tíjọba dẹ̀ fún ọ ní permission torí kèdè ògbìyàn ló lè gbá fẹ́fẹ́ lẹ́lẹ́yàn lórí wọ́n mọ̀ kó léwu wọ́n máa fi bíléèdì tọ́ yẹn ní sẹ́n orí orí má bẹ́ẹ̀ jẹ́ kó tọ́ba ti dúró báyìí lórí ọ̀sẹ̀ tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni ó ní òun mú lórí wọn ṣẹ̀dẹ̀ fún wa àwọn ti rí pé àjèjì gbòdògbò ni wá wọn bá ẹgbẹ́ lómi ni òfin ńlá ni wọn bá gbélé lórí torí gbogbo ẹni tí ń gbé abẹ́fẹ́lẹ́ léèyàn lórí ó ti gba pàmísàn lọ́dọ̀ ìjọba ẹgbẹ́ yẹn ọ̀kan wòsùn báyìí àti tẹ́ bá lọ sí inú yàrá alẹ́ yín lókun nínú òǹtẹ́ẹ̀lì yín ṣùgbọ́n pé ọkàn ọba bọ́ síwájú lọ́kàn wá nígbò ti parí iṣẹ́ ìwọ ń fa lórí tí wọ́n bá mọ àwọn ọlọ́pàá ni àwọn tó wà yàrá bẹ́ẹ̀ ni ọwọ́ òní mọ̀pọ̀ ọlọ́pàá ni ẹ tọ́tọ̀rí bẹ̀ káà náà tètè lọ sí hajj wọ́n wò wọ́n ló kùtà láti dá wọn náà àkútà kọ̀ọ̀kan wọ́n fi sàbí náà. ẹ ṣe eré yìí mi mọ̀ ni wípé. ọ̀rọ̀ ni sheikh ibn tèmi wọ́n máa ń wí dáadáa tí yẹn bá lọ ka ìyá tó sọlẹ̀ kí ni wọn níbi àwọn àlàyé ó sọ̀rọ̀ ṣòkòtò kò sọ̀rọ̀ ṣòkòtò wọ́n bẹ̀rẹ̀ láti bí báyìí náà làfà àṣẹ máa ń sọ wípé tọ́ba tó ti di pé ìjẹ́wò ilé rẹ̀ lágbára ó lè bọ́ bí ìjẹ́wò ilé bá ti wá lágbára ìlàjì ojúgun lọ́ máa bọ́ sí ìjẹ́wò ilé rẹ̀ ti lágbára nìyẹn alẹ́ ní gẹ̀ẹ́sì ó ti ń dẹni ọlọ́run púpọ̀ gidi nìyẹn tọ́wọ́n yóò bá fáwọn àdúlá ìbùnà ọmọ ọ̀rọ̀ ọkẹ gbọtẹ nìkan sọ pé fásokò tó ké ń bọ lẹ́yìn ta ló ń tọ̀ ń bọ̀ láti yọwọ́ ìyá ìbò ti dà nẹ́bí mi sọ́nù wa tí wàá ń bi àwọn èèyàn léèrè pé ṣòkòtò tó ní gbé òkè yín ti ń bu ibi pé ń bo ní gbèsè ah, wọ́n ní àǹfọ̀ọ̀bù ni ìlàjì ojúgun ni ṣùgbọ́n kọ́ wá bó sísàlẹ̀ yìí èmi ọmọ yẹn ṣùgbọ́n lè wà lókè báyìí tó di ń bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ẹ̀yin ó ṣe bẹ́ẹ̀ yẹn náà ti gbìyànjú abẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì tani kékeré kan ọ̀pá sílẹ̀ á sọ ni tí ò ṣe rárá ló ń ọjà káàkiri ẹ̀hẹ́ sọ kọ́ làwọn ọba àlejò alákọ̀ọ́sà lọ. àmọ́ àwọn yẹn ká bí léèrè kí ni tí ara gbé àlàyé fi ayé ó ló tutù ó sì wojú rí bẹ́ẹ̀ náà ẹ̀dẹ̀ ní tó tó sì dùn. gbé èmi ọmọ tọ́ba wọn ní tọ́ba lèyí pé wọ́n fẹ́ fọ odò olóògùn ni nítorí pé ọ̀fẹ́ gbáyé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ odò olóògùn o kéèyàn jẹ́ mùsùlùmí kó tó wá jẹ́ olóògùn tọ́ba wọn bá sọ pé láyò fìlẹ̀ hàn sáhírù àìsàn àdà òfìdí òní jèrè láyè yóò tó lè wà. ọ̀yà mádàmù yín sá fọ́nù ṣé ọ̀sẹ̀ dà. gbogbo àwọn ẹlẹgbẹ́ yẹn tẹ̀lé ní ọ̀rẹ́ nu ẹni dọ́gba ọ̀ tí wọ́n sọ yìí pé àwọn ẹ̀ ń zẹgbẹ́ yá sọ pé àkídá àwọn àfi tí wọ́n báyìí torí àwọn afáwa sọ wípé ẹnìkan ṣẹgbẹ́ àbí ẹgbẹ́ kan wà ìdájọ́ ọ̀tọ̀ ni káwá méèyàn kan láàrin ẹgbẹ́ yẹn ọ̀rọ̀ yẹn papọ̀ ọ̀rọ̀ ni ò sì yé rárá sẹ́wọ̀n pé gbogbo abáyé ní sí ẹgbẹ́ kan náà ni wá abẹ́ ẹsẹ̀gbẹ́ kan náà mùsùlùmí ni wá ẹ̀jẹ̀ adéọ́lẹ́jì wà á tún papọ̀ mùsùlùmí mi ń bẹ́ẹ̀ nu wa tí ò ní rí mùsùlùmí ò ní làkà mùsùlùmí mẹ́tí ò ní làkà yìí ó lè bọ́ síwájú ìdáná ìsọ́mọ́ àlọ́ fún àwọn obìnrin nígbàyà wọn èyí sì ṣe ìyàwó rẹ̀ láàzọ pé kéde mùsùlùmí ló ṣe pé ìyẹn kọ̀ọ̀kẹ́ bí ìyẹn ti máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kódà bí ìyẹn bá sọ pé onísúnà kan lòun tí bá ṣe nǹkan kan tó jójì kejì tó lọ ṣe kó fúru ó ti ó ti àkídà rẹ̀ ti sọ ní kìfèrí ni àwọn parọ́ ni kìí ṣe onísúnà. wọn bá nìyẹn ti yé èèyàn lè sọ pé bóyá wọn sọ pé nìkan ó mọ́níhàjù rẹ̀ kò tó déédéé àwọn á sọ ni ah mi lérò bẹ́ẹ̀ kò sí sáà fáwọn akẹ́kọ̀ọ́ tó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n lè máa sọ̀rọ̀ pé àwọn ẹni yẹn o nǹkan báyìí ń bẹ tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń ní nígbàgbọ́ nínú àwọn ìfọ́nù mùsùlùmí láfẹ̀rẹ̀ tọkàn gbà yìí pé nígbà tá nẹ́bí wà láyé o lè tọrọ àforíjì fún yẹn tẹ̀wọ̀n pé yẹn lórin lẹ́nu àyà òun á sọ pé bá nẹ́bí tún ṣe kú gan èèyàn lè lọ sàárè kó tún béèrè wọ́n mọ̀rọ̀ kìlìmọ̀sá ní sọ bẹ́ẹ̀. nínú àwọn àfáàgbà tó darí ẹ̀fọ́n mùsùlùmí dáadáa ni. bọ́lá bó dé nìsín ẹ rí i ní sọ̀rọ̀ yẹn ẹlòmíì lè wà ní ìfọ́nù má fi bẹ́ẹ̀ ti àbẹ́ẹ̀ ti gẹ̀ẹ́sì. tó irú ẹni yẹn wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ yọ̀rọ̀ ni. ti yé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà wà lẹ́nu kọ̀ọ̀kan wọ́n ti pé pé Now, ya. ọ ń fáìmọ̀ ká sọ̀rọ̀ ni ọ̀rọ̀ mọ́mù yẹn ò kà wá ẹ̀yin ò lérò pé nǹkan bẹ́ẹ̀ lè já ìkọ́ ṣùgbọ́n ẹ̀tọ́ sáfù dáadáa ni kéèyàn jẹ́ ọmọ aṣáájú. wọ́n ní ìyẹn bá rí tí ọba tó ẹ mọ̀ kọ́ ṣẹlẹ̀ sáǹsì sẹ́lẹ̀ dáadáa tó ti tó ti rí pé àwọn èèyàn ti gbọ́ yé báyìí wọ́n jù kọ́ mọ̀ sí bá tún rẹ́ nìkan tó tagbá ya àtàlá yìí. ìṣẹ́ ni mo lérò pé ti fi géètì kìíní yìí láti fi jọ́ mẹ́ta ni. ìṣẹ́ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ máa tó sáfù yín dáadáa ẹ máa tó déédéé tẹ́ bá jẹ́ ọ̀yapa ọkàn yín ò sì ní dọ́gba. èmi ò lérò pọ́rọ̀ yẹn já ìpamọ́. Allahu a'lam. alẹ́ yìí yóò wù ìlérò bẹ́ẹ̀. ìmọ̀mù lọ lọ́rọ̀ yẹn ká má gba àti oníṣẹ́sì. ṣùgbọ́n afáwa Umar bin Khattab àti Usman wọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tí èrò òsì pọ̀ wọ́n fẹ́ẹ́ ńlá sẹ́wìn nígbà tí èrò pọ̀ wọ́n máa ń yẹ̀yẹ̀. ààrẹ ti gẹ̀ẹ́sì tó ṣe pé yóò sọ sáfún yẹn káàkiri káàkiri káàkiri tọ́wọ́ ti sọ ọbẹ̀ báyìí yóò kẹ́ sọ fún ìmọ̀ọ́mọ̀ ni pé ó ti dọ́gba ojú kọ́ ọmọ sí irun bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ bá rìn àti aláwọ̀ Thank you. Ah, ẹ rí àwọn àfa ọ̀dọ́ wa ń bì báyìí àwọn àfa àmọ̀lẹ́kíyà àwọn gbà pé kùnú tún bẹ lẹ́yìn ìgbà tá a bá dìde nírúkọ níbi rákẹ́lẹ́ kejì àṣùbà nítorí ẹ̀ ni àwọn bí máa ń dó lọ gbáre tí wọ́n máa ṣàdúrà yẹn ṣùgbọ́n tọ́ba ẹgbẹ́ lè mọ́mú tó lè pèsè àkíyèsí ni wọ́n sọ pé kò ní tí ọba ti wá gbọ́ ìlérò kọ́ bàrùn rẹ jẹ́ wọlọ́ wa. alukó sọlá sọ̀rọ̀. sẹ́rí tó bí jẹ́ sòfíà lásán tí wọ́n wí nǹkan ẹ̀mí gun sòfíà nù sọ̀rọ̀ tó bá ọ̀yẹ́ ìnà ẹ̀ sọ dáadáa wọn là gẹ́gẹ́ bí kí wọ́n sọ pé abdullahi tí wọ́n bẹ gbólóhùn abdullahi lásán tani wọ́n gbà lérò abdullahi ibn mas'ud sọ̀rọ̀ abdullahi ibn mas'ud òun ni ẹsẹ̀ gbẹ gbogbo àwọn abájílà mẹ́rẹ̀ẹ̀rin yòókù bí abdullahi ibn anaf abdullahi ibn abbas abdullahi ibn sulayr abdullahi ibn gínìọ ibn amr ibn al-as gbogbo àwọn eléyẹn àwọn àfa wa tí wọn dàgbà tó abdullahi ibn mas'ud ni wọn. lórí pé ṣé máa ń rọ àwọn àfa aládìsí lọ́rùn dáadáa tí wọ́n kẹ̀ tọ́ba dẹ̀ ti bí abdullahi rasa al-maqsudu bihi òun náà ní dání o abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu. wa ọmọ ìyá ẹgbẹ́ ìwọ́n tó wa ni ṣe láti ká báyìí èyí lóòótọ́ ó lè jẹ́ pé sáà wá pọ̀ fún wa pé èyí máa ka òṣìṣẹ́ tó bá kà tó kú lọ ó ṣe é ṣe pé ó ń pe ikú pé ló wá pa àwọn oníṣẹ́. Tẹ́rí gẹ́yẹ káyà sí òkú ogun gẹ̀gẹ̀ ẹ̀ lérò bọ́ fìdí múlẹ̀. Tábà ka àṣàmù Jánẹ́sì ti Sheikh Albani rahimahullahu ta'ala. Ọbẹ̀ lomi ìdójú ẹ̀ o débi pé nígbà táwọn kéékèèké ta máa ń lọ síbi ọ̀dẹ àdó àjímọ̀jímọ̀ tọ́ba háyà ti fún yóò lò wọ́n lárí sìkì tẹ́lẹ̀ kò ní kà yóò ní sàwákà ní kí wọ́n fò wò bàbá òun sì ń bẹ́ ń bẹ̀ gan tọ́ba jẹun láàárọ̀ kò ní rí kankan jẹ títí dì sí tọ́kọ́ làwọn ọba àdìgbò alákọ̀ọ́sà ni wa.